ni gangan ni Jegoza Jegoza International. <laughs> ẹ káàbọ̀. twenty twenty four olúwa gba ọpẹ́ ẹ wa àti wọnú ẹ̀ olúwa gba ẹ̀yìn wa pé a jọ lọ́dún tuntun yìí olùwàgbà ọpẹ́ wa adébáyọ̀ fálékè lórúkọ tèmi láti fresh one oh five point nine fm nìbàdàn à ń kíyìn o pé a kú ọdún tuntun ẹ wo it's going to be a very fruitful and profitable year for all of us happy new year. orúkọ mi ni ẹni ìtàn olùṣègùn bámidélé yìí òbí mú kí gbogbo olólùfẹ́ ìkànnì yìí pé a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o shalom. ambassadọ dr olùtayọ falẹtí òkèlọlá ọmọ yín ni à ń kí wa pé a kú ewu ọdún tuntun ọdún yìí yóò yàbò fún gbogbo wa pátápátá. túnde hamzat ló kọ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ mú kí wa pé a kú ọdún àsìkò ìyèdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ lórí òkè pẹ. èmi ọmọ yín olólùfẹ́ yín sanjọ́ ògúntóyè ẹwà èdè mò ń fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé kú ewu ọdún tuntun tó wọlé dé wẹ́rẹ́ yìí happy new year. wọ́n ní ẹni ọdún bá bá láyé oyè ó dúpẹ́ oyè ó yọ̀ kó sì dúpẹ́ lọ́wọ́ elédùà èmi ọmọ yín faisal olúwakẹ́mi dọ̀kítọ́mọ̀yẹ mò ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kú oríire kú àmójúbà ọdún tuntun lágbára ọlọ́run aláwòrábí ọdún eléyìí yóò pé wa o ọ̀pọ̀ rẹ̀ láṣẹ lókè pẹ. orúkọ mi ni Ramat ọmọ Kájọlá aya Ọlánrewájú wọ́n fi àkókò yìí kí gbogbo àwa lólùfẹ́ ìkànnì fresh one zero five point nine fm Ìbàdàn wípé a kú àmójúbà ọdún tuntun ọdún twenty twenty four gbogbo àdáwọ́lé wa nínú ọdún twenty twenty four òun náà ni yóò yọrí sí rere láṣẹ Elédùmarè. ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì fresh fm Ìbàdàn èmi Olúwatósìn Adéwuyì ló ń kí yín kú ọdún àsìkò ìyèdún èmi wàá ṣọ̀pẹ̀ fresh ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀ ń gbọ́ wá àgbáyé orúkọ tèmi ni olúṣọlá ọ̀làgúnjú arẹwà fresh mò ń fi àsìkò yìí kí wa wípé a kú àmójúbọ̀ ọdún tuntun ire kàǹkà ló máa jẹ́ tiwa nínú ọdún yìí lágbára ọlọ́run. òjòjò ní sowó kó má lè nájà kókókó báyìí làwọn tá ń le akẹ́yìn olùfọ́ wa káàkiri àgbáyé pé a kú ọdún a kú ìyèdún ọ̀pọ̀ ìlàsì lókè pẹ̀ ọdún a kú ìyèdún. ìfọwọ́wáwá nínú ọdún tuntun a kúnlé a kún láṣẹ lọ́wọ́ Elédùmarè ànírúgbó sọnù bí ò ṣe bí ọmọ èmi Samuel Ìbíkúnlé arúgbó bọ́ìsì òǹdùgbòyè ọmọ òkè Ìbàdàn ti ń sọ fún yín pé ọdún ayabo fún gbogbo wa o. Arójinlẹ̀ ló kọ mi àyàn gidigbo tí ń kó gíbèlú ọgbọ́n kí gbogbo lóye àti ọmọ náà lè jó mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé lágbára Ọlọ́run àṣeyíṣàmọ́dún eléyìí ò ní jẹ́ àṣemọ́ fún gbogbo wa ẹ jẹ́ ká ṣe ọdún jẹ́jẹ́ o ẹ ṣeun. and this is your LA Flexi wishing you a prosperous new year. Laolu Ayefele. Yes, massive. This is the Ghetto Youth, the Fire Youth, the original Youth by program for chill you with good reggae music live on radio. I'm wishing you a happy and prosperous new year. Boom. Hi, this is Mary Gift Sunday wishing you a happy Happy New Year. I am Lulu Fadoju, and I'm wishing you and your loved ones a Happy New Year. Hi, everybody. My name is Dr. Inka Ifele. I'm wishing everyone a prosperous New Year. Ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé nínú ìlera, nínú ọrọ̀ àti àlàáfíà. Á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ ṣeun tẹ̀ gbọ́. We making money, we making money, we making money this year. We making money this year. No matter what them do, we be better this year. This year, this year, this year. I do it. I saw I see. ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. níbẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn jáde kákó káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. so ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ àlàáfíà kọ́lá bá yín gẹ́gẹ́ bí àwa náà ti wà lówùúrọ̀ òní a kú ọdún tuntun twenty twenty four mm. mo mọ̀ pé a sì ń dẹ́mọ́ ni o ọ̀pọ̀ wa ni ó sì dé báǹkì ní àárín ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí tí wọ́n sì kọ́ twenty twenty three àmẹ́jọ́ mọ̀ wà lẹ́yìn ìpàkọ́ yín pé tọ̀ ohun tó ti jẹ́ tàtijọ́ yẹn ti kọjá lọ ẹ̀yin ẹ sì kíyèsí ohun tuntun ti bẹ̀rẹ̀ ohun tuntun bẹ̀rẹ̀ o nígbésí ayé tèmi tí ohun tuntun bẹ̀rẹ̀ láyìíká àtàgbègbè wa ah, ohun tuntun mọ̀ bẹ̀rẹ̀ limola likama mesali kalibowu karima isanda mm. ohun tuntun mọ̀ bẹ̀rẹ̀ lágbàáyé mm. ohun tuntun bẹ̀rẹ̀ yíyà mm. lórílẹ̀‐èdè nàìjíríà ohun tuntun ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ lálẹ́ wò gbogbo ohun tó ti gbó yẹn ó ti dà fẹ́yìn tẹ́gùn fi sọ ṣáàrò ń jẹjẹ ìyẹn ti bá twenty twenty three lọ ṣáàrò owó ná kò sí cash epo wọn ìyẹn ti bá twenty twenty three lọ àdúrà ti gbà ọkàn ti balẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà gbọ́ olúgbòhùn gbọ́ aláṣẹ ayé jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù hmm? ẹni ẹ sọ hmm? pé ẹ ntẹ sọ náà ni. <laughs> a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí fresh lágbàáyé ẹ̀yin ọmọ fresh ló ń ti ń gbé ẹ mọ fresh o ẹ níṣòro. orí ẹ̀yin ò ní pé fresh kó mọ̀ fẹ́yìn ayọ̀ ayọ̀ àti ìdùnnú náà ni ó jẹ́ tiwa ní ọdún hmm. twenty twenty four yìí gbogbo ń tà lé lé lé lé lọ́dún twenty twenty three tá a bá ọdún twenty twenty four yìí kódà wẹ́rẹ́ nírọ̀rùn òun náà ni yóò wọlé tọ̀ èmi àtẹ̀yìn wá gbogbo ń tá a wá fọkàn sí ní dáadáa láṣẹ Elédùmarè ni yóò hmm. wọlé ti kọ́ wa gbogbo wa wá o. ọ̀pọ̀ àwọn òròyìn ti bẹ ní ìta gbangba ìwé ìròyìn lóòrọ̀ yìí nìyàn hmm. ẹ ti mọ̀ níwọ̀n ìgbà tí pọ̀pọ̀ ṣìṣìn ti wà. ọ̀rọ̀ ọdún náà ni gbogbo àwọn òròyìn tí ó wà ńlẹ̀ láàárọ̀ yìí ọ̀rọ̀ òròyìn ọdún tuntun ọdún tuntun hmm. àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Adésínà Òkìkíọlá ńlórúkọ tèmi. ramat ọmọ kájọlá aya ọlárẹwájú ló kọ mi ìwé ìròyìn the nation àti nigerian tribune bẹ lápá ọ̀dọ̀ tèmi. èmi mú ìwé ìròyìn the punch àti ìwé ìròyìn Vanguard ní ìta gbangba ìwé ìròyìn the punch láàárọ̀ yìí pẹ̀lú bí a ti ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tuntun new year ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti sọ̀rọ̀ fún ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n pé bàbá ẹ wọ aṣọ ọjà kẹ́ ẹ kọjú ìjà sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó le danin economic hardship ni wọ́n pè é hmm. ó tóbi gàdàgbà gbogbo ìwé ìròyìn lọ́kàn tó jọ àmọ́ ìwé ìròyìn the punch bóun ti gbé tiẹ̀ kalẹ̀ ni mo ti gbé sí i létí hùn. ìwé ìròyìn the nation tiẹ̀ ọ̀hún fi ọ̀rọ̀ yẹn ṣe ìsọ̀rọ̀ nígbèsè sunkún sí ní gbèsè gangan báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń béèrè béèrè lọ́wọ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ó ní ààrẹ tinubu ó ní òun náà ní ẹ òun fi ọwọ́ gbáyà àyà tóun sì ń fọwọ́ gbẹ̀yìn ẹran ní bẹ́ńbẹ̀ kì í ṣẹ́gun hmm. kódà ààrẹ Tinubu ní òun tó ń fi ìka kan tọ́lẹ̀ lá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ ló fọkàn balẹ̀ hmm. ọdún twenty twenty four ọdún ayọ̀ ọdún ìgbéga ọdún àwọn ohun ọ̀tun mèremère ni fún orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè lápapọ̀. bákan náà ni ìròyìn ayọ̀ kan jáde níbi tí wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ibùdó ìfọ epo ti bẹ ní Port Harcourt refinery wọ́n ló ti bẹ̀rẹ̀ àyẹ̀wò eléyìí tí yóò wáyé wọ́n ní àyẹ̀wò ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ báyò tí wọ́n báyìí ti ṣàyẹ̀wò tí wọ́n rí i pé yes ó ti dúró bó ti yóò dúró wá ìpínlẹ̀ méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò mọ̀ ni yóò mọ̀ tu epo sí láìpẹ́ láì jìnnà ah ìyẹn dùn o lọ́dún tuntun hmm. ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pè well done Tinubu thank you ìta gbangba ìwé ìròyìn the punch nìyẹn wà. lọ́dún tuntun yìí náà ni níta gbangba ìwé ìròyìn Nigerian Tribune ààrẹ Bọ́lá Tinubu ti ní kí àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ fi ọkàn balẹ̀ nítorí pé ọdún yìí gangan náà ni àwọn ó bẹ̀rẹ̀ o sí ní ṣe àmúlò owó oṣù ìgbáyé gbádùn eléyìí tó lọ́rìn fún àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè NLC ni àwọn náà wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ pé mọ́kànjẹ́ ó jẹ́yìn òun nìkan o gbogbo àwọn àdéhùn tá a ti jọ tọwọ́ bọ̀ láàrin igun méjèèjì tá a jọ buwọ́lù tá a jọ fi orí okòó sọ̀ọ́dún lé lórí gbogbo ẹ̀ pátápátá ó ní ẹ mú ṣẹ o wọ́n ní ọ̀rọ̀ dúró sọ́dọ̀ ẹgbẹ́ NLC nìkan ọ̀rọ̀ tún tẹ̀ wájú lọ́dọ̀ ẹgbẹ́ ASUU àti NANS fúnra lára wọn wọ́n láwọn nǹkan tí àwọn ń retí tí àwọn ń jẹ̀ran kan rẹ̀ fún ọdún 2024 wọ́n kà á lẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì nígbà tá a bá dénú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ yẹn òun náà ni a máa tù sí etí gbọ̀ yín. yes gẹ́gẹ́ bí a ti wí ìwé ìròyìn Vanguard náà kan tọ́pọ̀ wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ẹgbẹ́ NCA àti LP àti àwọn tó kù wọ́n ti fi ọ̀rọ̀ kò bá kùn gbé fi sọ̀rọ̀ sí àwọn tí ń bẹ nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin. Hmm wọ́n fọ̀rọ̀ nà wọ́n o wọ́n fi ọ̀rọ̀ nà nas àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin nu wọ́n ní èyí àti jẹ́ tí wọ́n gbé àbá ètò ìsúná lórí òkè wọ́n ní ẹ tún gbé e sórí òkè pẹ̀lú tírílíọ̀nù kan ó lé one point two trillion naira ìní ẹ tún fi ṣàfikún àbá ètò ìsúná fọdún twenty twenty four àwọn nǹkan wo ni ẹgbẹ́ NLC NECA àti LP ní ẹ sọ fún àwọn. Uh, tí í ṣe aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà á débẹ̀ bàbá wa débẹ̀ àgbẹ̀yìn náà débẹ̀. ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè wa Nigeria People's Democratic Party PDP wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà pé tí yín mélòó méjì ní kílẹ̀ fi ń gbọ́ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà náà dáhùn pé ọ̀rọ̀ ni ó dá o ọ̀rọ̀ ń wá ní ọmọlé tí ń jẹ àwọn ṣetán láti sọ̀rọ̀ sí etí gbọ́ yín kẹ́sì mọ́ gbọ́ o ẹ wò ó ẹ dáàbò bò ó ẹ̀rọ̀gbà yìí ká ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè wa nàìjíríà ọdún 2024 yìí kéèyàn kankan ó má fi ojú ìṣèjọba àwarawa gbolẹ̀ o bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò wọn ni Matawalle tó ohun ti àwọn tí ó jẹ́ ọ̀gá àgbà lágbọ́nrin ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà lọ ṣe àbẹ̀wò ojú mi tó sí ibi tí ìṣẹ̀lẹ̀ tó bu omi tútù sí ni lọ́kàn ti gbé ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau wọn láwọn èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ míì náà tó dágbére fáyé láwọn àgbègbè kan nípínlẹ̀ ọ̀hún. wọ́n ní owó tí eh, orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n yá láwọn ilé òkèèrè láti fi <laughs> láti fi ṣe ìgbélárugẹ fún àwọn bí nǹkan ti ń lọ lórílẹ̀-èdè yìí owó tó tó bílíọ̀nù kan ó lé owó ilé òkèèrè dọ́là one point seven billion dollar hmm. ìyẹn pé nàìjíríà yá o láti fi ṣe àgbélárugẹ fún ètò kan pàtàkì nílẹ̀ yìí kí lètò ọ̀hún ẹ gbọ́ bákan náà wọ́n ní ẹni tí í ṣe bíṣọ̀bù ẹni tí í ṣe pope àgbáyé wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ pope pé pope francis àwọn ní àwọn ń bẹ ọlọ́run o pàápàá fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bẹ láwọn ibi tí ogun ti lé àwọn èèyàn kúrò ńbẹ̀ tí wọ́n ń gbìyànjú àti dá àlàáfíà padà àwọn ń bẹ ọlọ́run kí ọlọ́run kó jọ kó ràn wọ́n lọ́wọ́ látòkè wá divine help ó ní Pope Francis ń bẹ̀bẹ̀ fún láti ọwọ́ Elédùmarè lórí ìtẹ́mímọ́ wá fún àwọn ọmọ ogun ní tìbútòrò orílẹ̀-èdè àgbáyé ní ìsàlẹ̀ pẹ̀pẹ̀ níta gbangba ìwé ìròyìn The Punch àjọ ìṣọ̀kan àgbáyé UN wọ́n ti béèrè tí wọ́n sì ti ń sọ̀rọ̀ lórí bí ogun ó ti mí lọ́dún 2024 ẹ wo bí o ìbẹ̀rẹ̀ ogun làámú ẹnìkan kì í mòpin ẹ̀ dúró dè mí mò ń bọ̀ ìjà sí ẹrù jà níjọ́ ń pa àwọn méjèèjì kò tí ì sú ọ̀fọ̀ orílẹ̀-èdè kan ju orílẹ̀-èdè kan lọ kálukú kan ń wò náà ni pé bó ni ó ti jẹ́ ẹjọ́ ẹ dákun ẹ jáwọ́ ọ̀nà láti fi òpin sí wàhálà làkàdí gbọ́nmi sí omi ò tó fàǹfà ogun lọ́dún 2024 tá a wà yìí bákan náà nísàlẹ̀ pẹ̀pẹ̀ náà lójú ìwé ìròyìn The Punch ó ní àwọn tó jí olókoòwò ní ilé ìtajà power tí ń bẹ ní Computer Village lẹ́kọ̀ọ́ ni ẹ ti ń sọ̀rọ̀ tí ẹ sì ń pé ha ẹ wo bí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti pàdánù pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ti wó ilé ìtajà power ti ń bẹ ní computer village lẹ́kọ̀ọ́ àwọn olókoòwò kẹnu ẹkún pé ha nínú ọdún tuntun tá a wọ̀ àwọn pàdánù mílíọ̀nù gbé mílíọ̀nù kan àwọn dúkìá àti ọjà olówó iyebíye yes ó ní àwọn ọ̀rọ̀ ìyẹn ń sọ ọ̀kan ọ̀jọ̀kan ẹ̀ lámú bá a bá ti lọ tá a tún padà àbí mo rí kan sí. bẹ́ẹ̀ ni ní ojú ọ̀gbagadé ìwé ìròyìn the nation lórí bí kanu nnamdi kanu ṣiṣẹ́ wà ní àtìmọ́lé wọ́n ní agbẹjọ́rò rẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdájọ́ eléyìí tí ilé-ẹjọ́ gíga orílẹ̀-èdè nàìjíríà tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ nnamdi kanu wọ́n ló ṣe rẹ́gí lára nnamdi kanu àwọn náà sì ṣetán láti tún tètè gbé ìgbésẹ̀ láti gba onídùúró nnamdi kanu bẹ́ẹ̀ ni gómìnà tiẹ̀ ní ìpínlẹ̀ enugu ọ̀mọ̀wé peter mbah ó ní ó ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ wípé gbogbo ẹ̀ yóò padà dùn ní orílẹ̀-èdè yìí ọdún 2024 ọdún ayọ̀ ni ó jẹ́ fún gbogbo wa. Hmm. tinubu náà sọ̀rọ̀ ṣàmọ̀ pé wọ́n ní ìsọ̀rọ̀ náà hmm. ní ìgbésì ìsúnkúsí ní ìgbésẹ̀ gangan hmm. wọ́n pé bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń sọ̀rọ̀ orí ń ta wá tinubu ti sọ̀rọ̀ ó pé ẹ̀dẹ̀ à ń torí àjájà àjá wa ń lọ gun ta ní jà lẹ́ẹ̀kúlé òun ńlọrọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yóò ó kàn jẹ́ pé ọ̀rọ̀ tó bá wúwo imú ní bá jáde ni ẹ gbọ́ hmm, Tinubu wá pé hmm, hmm, gbogbo ń tẹ̀sí ń wò yìí ìgbà díẹ̀ náà ló kù o àsìkò díẹ̀ náà ló sì kù tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pàtẹ́wọ́ àtariwo fún ètò ìṣèjọba yìí torí gbogbo ìgbésẹ̀ tí mò ń gbé tẹ̀ ń pé ọ́n ta yín láàyè bí ìgbà tí èèyàn ń kọlà níyì títa ríro làákọ̀ hmm. bọ́ bá wá jìnnà tán àdògè yóò dògè mọ́ èèyàn lọ́wọ́ hmm. Tinubu lọ sọ bẹ́ẹ̀ ìta gbangba ìwé ìròyìn Vanguard tó jáde fún tòwúrọ̀ òní ni ààrẹ Nàìjíríà ti sọ̀rọ̀ báyẹn ó dà jẹ́ lọ sí ọ̀dọ̀ ìbùkún ìbùkún rájí. ngbà hmm, bá wa padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn kókó tá a ti tú sí etí gbọ̀nyàn náà láàmú wa lọ́kọ̀ọ̀kan ìjèjì kẹ́tì yánmọ̀bàdé sí bó ṣe ń lọ nígboro ayé ajá balẹ̀ ajá balẹ̀. gbogbo tó ń fa lókè ìmọ̀lẹ̀ ńlá tí gbogbo ojú lò. night of glory yóò yá o. lọ́jọ́ méjì àkọ́kọ́ nínú àjò twenty twenty four. wà á lọ gba ire. ìyanu ìrànlọ́wọ́ àti kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn. ìbùkún gbogbo lọ́dún yẹn. nípasẹ̀ fi olólórí prophet and evangelist zikala kébìyìmá. àṣálẹ̀ ògo. ẹ̀mí ọlọ́run sí kó fẹ́ gbé àwọn èèyàn sókè. nínú pàdé alágbára ọlọ́jọ́ méje yìí. gbogbo iná ògo tó ń kú lọ ní jésù máa tún tàn. gbogbo ológo tí ò fẹ́ fógo pìtàn. ẹ̀yin náà wá gbàdúrà wa. nípasẹ̀ bí ẹ̀ lórí àwọn ìránṣẹ́ àtàwọn olórin ẹ̀mí bíi. kọ́pẹ́ olútókun bọ́sí adéìwà títí adéògo Yọ̀mí Àjàyí, Sẹ́misọ́lá Ògèdèǹgbé, Wòlíì àgbáyé ni àti ajé rere, Ìzíkàlà Kébíyìmá. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Látọjọ́ Monday first January bí Sunday seven wákàtí àdúrà méje àárọ̀ pẹ̀lú ìṣòro bẹ̀rẹ̀ mẹ́wàá alẹ́. Gbogbo ẹ̀ ni Christ Power Evangelical Crusade International, Christ Prophetic Chapel, Kilomita six, Power Center, Christ Power, Adégbàyí Ìbàdàn ní twenty twenty four àti ṣògo máa rọ̀ ọ́ lọ́rùn jíájọ́ gbàdúrà. kálùlù kálùlù kò díjó kálùlù kó dijó kápẹ́dé kó do. èrò ya wá àlùjọ yìí dùn. ó dùn. èrò ya wá àwa tún gbà ìyàtọ̀. ẹ wá tún gbà ẹ tún gbá rẹpẹtẹ. yínká yìí fẹlẹ tún di olóhùn arin kékeré jáyé sọ yìí kì í tán lé aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń bọ̀ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀. ayé fẹlẹ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akúkú ṣe tìyẹ dákun má bọkàn jẹ́ mọ́. ayé wa ládùn o gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa. bẹ́ẹ̀kún bá gbẹ́ dalẹ̀ gan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ dandan. ẹ yé ohun sínú ọ̀làǹdò rẹ̀ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lélẹ̀ yìí gbé sókè. ìfọlájì ti bá bímọ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀ bàbẹ̀. <laughs> Hey, hey. àlùjọ tó ki pọ́npọ́npọ́ ó gbọ́nà àrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ tìtìrín lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde aloe production international ló pin tó ń ta àwọn distributors ti ń sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dojú àti gbé jáde àgbọ̀ tó gbọ́ ní wìtìwìtì ló ń tà. ìmọ̀ tó sọ pé kí n yẹ yọ mí. Ṣèyí Mákindé ṣáni gbogbo èèyàn ń fẹ́ Ṣèyí Mákindé ṣáni gbogbo èèyàn. gbogbo ẹ̀yin ènìyàn mi nípínlẹ̀ ọ̀yọ́ ìjọba Ṣèyí Mákindé ní kí n kí yín o fún àtìlẹyìn tẹ̀ ń ṣe fún akitiyan ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó wá kù nìbọn dẹ́rọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ojúṣe gbogbo àwa awakọ̀ lójú pópó ni láti já tíkẹ́ẹ̀tì ìjọba ìbílẹ̀ lójoojúmọ́ èyí tí òtẹ̀ ìjọba ìbílẹ̀ kárí ìpínlẹ̀ ọ̀yọ́ wà lára rẹ̀ ọkọ̀ akérò ni ọkọ̀ micra ọkọ̀ ajé ìgboro ni ọkọ̀ akóyọyọ ọkọ̀ àjàgbéjò márúwá títí dé orí ọlọ́kadà gbogbo eré pátá ni gbọ́dọ̀ já tíkẹ́ẹ̀tì olójoojúmọ́ èyí tíjọba ìbílẹ̀ kárí ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ sí ẹni ìrí tíkẹ́ẹ̀tì olójoojúmọ́ rírà lọ́dọ̀ àwọn ìjọba àbílẹ̀ àti ìjọba àbílẹ̀ onídàgbàsókè atúnlẹ̀rẹ̀ gbà ní ọ̀dọ̀ àwọn PMS àti ẹgbẹ́ àwọn ọlọ́kadà tó fi mọ́ ẹgbẹ́ onímọ́tò gbogbo àwọn agbèfọ́ba yóò mọ lọ káàkiri láti dọdẹ ní ìyẹ́wò tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin yìí ẹ tètè gbọ́ ìkìlọ̀ ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ àti ìjọba àbílẹ̀ onídàgbàsókè nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣèyí Mákindé sani gbogbo èèyàn ń fẹ́ atẹ́ẹ̀kì ní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdẹ òkè téńté ìlépa àti wáyé la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé nínú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé o nínú ọgbà aptec tí ẹ̀ka gbọ̀ngàn rẹ̀ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lára àwọn ṣẹ́tẹ̀ ìlérí kan ni data science AIML cyber security UI UX mobile and web application development àyè wà fún ìtẹ̀kọ́ alákòókò péréte àtọlọ́jọ́ gbọ́rọ̀ olóṣù méjìdínlógún bákan náà lẹ́tún lè ṣe ìforúkọ́sílẹ̀ fún àwọn iṣẹ́ kọ́ọ̀sì bíi software engineering network security or multimedia media lẹ́yìn tẹ́ tún lè sọ̀gbọ́ àwọn ìwé ẹ̀rí táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní united kingdom tàbí united arab emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center òṣogbo aptec wà ní dada estate òṣogbo o lè pe center manager tàbí kó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí whatsapp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kó kàn sórí àtẹ www.aptec.ng aptec òṣogbo your gateway to a brighter tomorrow wọn láyé tẹ́sìn ò jẹ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ààyè ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ ń kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòlé àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK ọmọláyọ̀ bakery onírúurú èròjà aṣaralóore làwọn fi gbè lo búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one zero eight one one two one six four one one one aka ọmọláyọ̀ bakery ẹ̀ẹ́dì kọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ alálàájì ó ti dà àkàrà yá òjò ká sẹ́nu ká dákẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ ń pa aṣẹ́ yìí lóníkálukú tẹsẹ̀ bọ́ àmọ́ fúnra ara ọlọ́run ní máa ń ran àwọn èèyàn tó bá fẹ́ rán níṣẹ́ mò ń sọ fún ẹ nípa iléeṣẹ́ asamad hajj and umrah services limited níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá ní tí wọ́n fẹ́ pàdé lórí ọ̀rọ̀ mọ́kà ń lílọ wọn ó kì í jí máa ní mọ́kà ìyẹn dá wa lójú lẹ́yìn eléyìí oúnjẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo àwọn alálàájì á fi wọ́n sí ilé tó súnmọ́ haram ní pẹ́kípẹ́kí gbogbo sìyára gbàdúrà tá a lọ́hùn. nínú iṣẹ́ mẹ́ka lọ́dọ̀ tiwa kò sí wàhálà kankan asamad hajj and umrah services limited olú iléeṣẹ́ wọn ó ń bẹ ní salius plaza block c suite c three opposite adelabu shopping complex oríta challenge ìbàdàn ẹ lè máa pè wọ́n sórí aago wọ̀nyí zero eight zero three three zero five nine three zero nine tàbí zero eight one two zero eight zero three one five six asamad hajj and umrah services ọlọ́run ló yàn wọ́n ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. <laughs> àtàmátàsé ó ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi Zoxyn bá kọlu àrùn ibà lára ẹ̀ á gbà kúrò ní mi ò rí ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà. ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtìlé ṣùgbọ́n tí o mọ iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Shrema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílé tí ò ní wàhálà kankan nú ìwọ́sà àti sọ bọ́ ọ bá ṣe ń fẹ́ bó ṣe kọ́lápọ̀ ìṣọ̀lá lérí àdìgún aerodromes alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára Properties yóò fi ọlọ́kàn balẹ̀ ọ̀ sì bọ́ sọ́wọ́ alágbèédá bọ́ ọ bá sì nílé ńlá ẹ́stéètì tàbí pílàsà tó ṣe láì jù òní kábàámọ̀ tó o bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ pàdékábàní kọ́lé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. iléeṣẹ́ sẹ́mà properties gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba wọ́n yìí sun portfolio abilọ́kíá kà sí wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three Shrema Properties ìjólóòótọ́ àtọmọlúàbí. Unlock your path to the USA. Our EB to 1B visa specialist can guide you through the process. The EB1 visa is the US first preference employment based green card. The EB1 green cards grant successful applicants the US green card, also known as a permanent resident status. This means once you obtain it, you can stay in the US indefinitely and work anywhere in the country unrestricted. You may also apply for US citizenship after obtaining your EB1 green card. You will be eligible for citizenship citizenship application after amassing five years of continuous residence as a green card holder. You don't have to navigate the complex U.S. immigration landscape alone. Edu Consults can help you with our team of experts with vast experience as immigration consultants. We will guide you through the rigors of the process. For inquiries, please visit Edu Consult at Fast Fast Junction, Communication House, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashibodija Junction, Bashorun, Ibadan. Telephone 0813 543 0382. you. Edu Consult. Together we soar with pride. Ajabale. Ajabale. a ti wá dé lẹ́yìn ìgbà tí a ti lọ rèé wo ọ̀kan àti méjì nínú àwọn tá a kó wá dé fún yín lówùúrọ̀ òní ọ̀yá o ẹ já mọ̀ bọ̀ tààràtà sínú ìwé sójú ìwé kejì ìwé ìròyìn The Punch níbi tí ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti ń ké sí ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí àṣìwájú bọ́lá ahmed tinubu tí ó sì ń pé bàbá bàbá o ní àtẹ̀yìn o àtètò ìṣèjọba yín tí í ṣe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ẹ jọ́nà ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ orí ń ta wáì ń tà ń gbébọ̀ láti ọdún 2023 ta lẹ̀ bẹ́ẹ̀ lọ́dún 2023 yẹn ẹ já wá ọ̀nà láti yí padà lọ́dún 2024 operation ẹ wa change ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kégbe ẹ torí ẹ pé bí orílẹ̀-èdè nàìjíríà ti wà yìí kò dùn gbé mọ́ o pàápàá jùlọ fún mẹ̀kúnnù àwọn èèyàn ọ̀rọ̀wọ́ ọrí àwọn èèyàn ọ̀rọ̀wọ́ mú lọ sọ́nà ẹnu ṣe ìrántí iṣẹ́ gbàgbé ẹni tí ṣe adíje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP Alhaji Atiku Abubakar àti àwọn èèyàn tí ẹ jẹ́ àgbààgbà lẹ́kìtì wọ́n ní nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí kò wá àwọn sọ so níbẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ó ti di ó ti di kọ̀ fún ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà báyìí o àfi bí ìjọba ọ̀run àti gbé orílẹ̀-èdè nàìjíríà ti gba agbára káká torí o ọ̀pọ̀ àwọn èèyàn tọ́rọ̀ kàn láwọn ẹ̀ka tá a ti pèsè nǹkan tẹ́nu ń jẹ ìpèsè nǹkan èlò àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni nǹkan ti bà lásìkò yìí nígbà tí ń sọ̀rọ̀ wọn ni àwọn ìlànà àtẹ̀lé kan ti wà nílẹ̀ tá a là kalẹ̀ àmọ́ tó jẹ́ pé àwọn àṣà ń ṣe tèmi tèmi ni ẹjẹ́ ń ṣe èyí tí ń bá bọ̀ ọ̀hún ẹjẹ́ àparẹ́ yanyan ń ba orílẹ̀-èdè nàìjíríà mọ́gi o torí ibi tí ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ti yún ẹ kọ́kọ́ fẹ́ da gbogbo ẹ̀rú kó tó wá wàá tuntò ibi tẹ́ ti ń dàrú ọ̀pọ̀ ẹ̀mí ni ó bọ́ o ọ̀pọ̀ èèyàn ni ó sì bá lọ Tinubu ló gba igi ìṣàkóso orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 tó kọjá lọ eléyìí tó sì jẹ́ pé ń kété tí bàbá gorí àpèrè tí pé bàbá ọyẹ wa sọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tí yọ tẹnu kábíyèsí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà jáde ni pé ẹ lẹ́ o ẹ̀yin ọmọlẹ̀ yìí ní báyìí ti yọ owó ìrànwọ́ orí epo rọ̀bì bẹntiró látòní lọ a ṣèrànwọ́ kankan mọ́ lórí epo rọ̀bì bẹntiró iye tó bá wù kálukú ni ọmọ rà iye tó bá sì ní kọ́mọ tàbọ́ bá ti pé wọ́n ní látìgbà náà ní orí ti ń ta ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtìgbà náà sì rèé níye tí à ń ra jálá epo kan nílẹ̀ nàìjíríà ni ò ti dúró sí ojú kan náà mọ́ ń lọ ń bọ̀ bí wọ́n bá ta ní iye kan lónìí ọ̀tọ̀ níye tí wọ́n tún ta lọ́la lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn ibìkan ta ní ọgọ́rùn-ún mẹ́fà ó lé ogún six twenty àwọn ibìkan sì ń ta ní ọgọ́rùn-ún méje ó dín àádọ́ta six fifty àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ká ti á sọ lórí ọ̀rọ̀ nǹkan jíjẹ ṣé ti dọ́là sí náírà tí ń fojoojúmọ́ bára wọjà tí dọ́là sì ń fi ìyàtọ̀ dọ́ṣọ̀ tí fi ń jẹ náírà lẹ̀ wa hmm, wọ́n wá ké sí ààrẹ o wọ́n pe ìyà yìí pọ̀ o àwa ò sì lè mú mọ́ra mọ́ wo bí ẹ bá wàá dà padà síbi tí ẹ ti bá òòṣà bò lè gbèmí fímílẹ̀ bí mo ti wà ni ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń sọ lọ́dún tuntun twenty twenty four ìròyìn yẹn pọ̀ gan àmọ́ a gbọ́dọ̀ gé pété torí ìjọba àsìkò ẹ mọ̀ bọ̀ ní ojú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde fún tòwúrọ̀ òní. láti ojú ìwé kínní ìwé ìròyìn the nation tó jáde fún tàárọ̀ òní ni ààrẹ bọ́lá ahmed tinubu ni òun náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ìgbé orí ń ta wá ọrùn ń dùn wá téèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń ké gbogbo ẹ̀ lákúkú ń gbọ́ o bẹ́ẹ̀ sì rèé bí ṣe ń gba etí ọ̀tún wọlé kò mọ̀ gba tòsí bóde ààrẹ bọ́lá tinubu òun náà ni ó ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó fi ọkàn balẹ̀ ní ìrètí ọ̀tun wípé orílẹ̀-èdè nàìjíríà ohun rere ó bẹ̀rẹ̀ sí ní mọ̀ sùn wá bọ̀ ní ọdún 2024 ààrẹ bọ́lá tinubu ṣàlàyé ọ̀rọ̀ wípé pàápàá jùlọ lágbọ́nrin ètò ọrọ̀ ajé gbogbo àwọn ìlànà à ń tẹ̀lé àti àwọn ìgbésẹ̀ tó lọ́rìn tí ìṣèjọba rẹ̀ tó ti gbé kalẹ̀ òní ó bẹ̀rẹ̀ sí ní máa so èso rere o nínú ọdún 2024 tá a ṣẹ̀ mú lónìí yìí bẹ́ẹ̀ ni ààrẹ bọ́lá tinubu tún ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jẹmù kúndùn owó oṣù òṣẹ́ tó tún kéré jù lọ ìmíì eléyìí tí ìṣèjọba rẹ̀ tó ti jẹ́jẹ́ wípé òun ò ṣe lójú náà ti lè mójútó ìgbáyégbádùn àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà ààrẹ òun ló mú àwọn ọ̀rọ̀ àrídájú ọ̀hún wáyé nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún tuntun rẹ̀ tó sọ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà níbi tó tún ti ń jẹ̀jẹ̀ wípé ẹ fọkàn balẹ̀ o ṣe lágbọ́nrin ètò ààbò tẹ ní dídà tí ń dìdò gbogbo ẹ̀ náà làwọn mójútó àwọn ìgbésẹ̀ kanrìnkanrìn òun làwọn sì ti ń gbé ní agbọ́nrin ààrẹ Tinubu òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn náà ojú àwọn ò fọ́ etí tàwọn náà sì di bí nǹkan ti ṣe rí ní agbọ́nrin ètò ọrọ̀ ajé yìí àní ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé ẹ má jẹ́ kí ìrètí yín kó ṣòfò àwọn rí bí owó ọjà bó ti ṣe gbówó lórí gegege lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn sì tún ní iṣẹ́ lọ́wọ́ ó ní ṣùgbọ́n báwọn èèyàn ṣe ń sọ láti ìpínlẹ̀ èkó lọ sí kano lọ sí bayelsa káàkiri orílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹ̀ pátápátá ni àwọn máa ń gbọ́ o àwọn ń rí wípé akíkanjú ni àwọn orílẹ̀-èdè yìí tí ń ṣiṣẹ́ kárakára láti pèsè fún àwọn ara wọn àti àwọn mọ̀lẹ́bí wọn kí àwọn náà má bàa di atọrọjẹ kí wọ́n má bàa márùn pa láàrin àwọn akẹgbẹ́ wọn wọ́n ní ṣùgbọ́n ṣe rí àsìkò yìí ìgbà ọlọ́bí òréré ni báyìí kọ́ ni yóò máa rí lọ hmm. ó ní ààrẹ bọ́lá tinubu ń sọ ó ní fún ìgbà díẹ̀ náà ni ẹniṣẹ́ wa rí ìṣòro tí ń kojú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà yìí wọ́n ló mọ̀ yẹ kí ó fi mú ọkàn wa lè mọ̀mọ́ ni wípé kò lè mọ̀ rí báyìí lọ àwọn ìṣòro tí ń kojú ètò ọrọ̀ ajé àti àwùjọ wa lásìkò tá a wà yìí òun ló fi yẹ ká tètè fi ọwọ́ sowọ́pọ̀ fi ìfẹ́ bára wa lò ká ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè nàìjíríà ó ń bọ̀ padà wá jígèrè tí gbogbo nǹkan ó sì mọ ṣẹnu re fún wa ààrẹ Tinubu ó ṣàlàyé pé gbogbo àwọn àwọn ìgbésẹ̀ tí àwọn ti gbé àwọn àlàkalẹ̀ táwọn ti là kalẹ̀ nínú ìṣèjọba rẹ̀ láti bí oṣù méje tóun ti tẹ́wọ́ gba ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ó nítorí ibà méjì kọ́ o láti gbé orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní èbúté òfo lọ sí èbúté ògo ni ó ṣàlàyé àwọn akitiyan èyí tí ìṣèjọba rẹ̀ tó ti ṣe tó sì ti mú àwọn àyípadà ọ̀tun dé bá àwọn ẹ̀ka kọ̀ọ̀kan pàápàá jùlọ lágbọ́nrin iná ọba ẹ̀hún e, àmúṣagbára ètò ọ̀gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníṣẹ́ ìwárí lágbọ́nrin ètò ààbò àwọn máa ń ṣiṣẹ́ àwọn òmọ̀kàn pariwo rẹ̀ síta mọ̀mọ́ ni ó ní àìmọye àwọn èèyàn ti ń bẹ nígbèkùn àwọn ajínigbé tó sì jẹ́ wípé àwọn ń fi ọwọ́ sọ̀yà pé àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ti gbà wọ́n kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ ń làwọn kàn máa polongo làwọn ò máa palanti ẹnu fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ ṣá ẹ fi ọkàn balẹ̀ o torí pé ọdún 2024 yìí ọdún gbogbo wa ní lórílẹ̀‐èdè nàìjíríà. well done káàbọ̀ o ṣeun. ẹ já lọ sí ojú ìwé kọkàndínlógójì ìwé ìròyìn the punch ìròyìn bẹ́ńbẹ̀ tí ó ń kí àwọn èèyàn kú ọdún tí sì ń sọ̀rọ̀ yín ayọ̀ sétí ọmọ nàìjíríà wọ́n ní àjọ iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì bẹntiró the Nigeria National Petroleum Company wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ bí wọ́n ti máa pèsè epo sí ibi ibùdó ìfọpo tí ń bẹ ń pọta kí wọ́n lè fi ṣàyẹ̀wò ṣó ti dúró dáadáa àbí ẹsẹ̀ rẹ̀ sì ń ṣe wágan wàgan àwọn tó jẹ́ alágbàtà epo ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n sì pé àwọn tí wọ́n bá ti ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n sì rí pé ó ti bẹ̀rẹ̀ ó ti ń ṣe dáadáa wọ́n ní wọ́n mọ̀ kó epo lọ sáwọn ìpínlẹ̀ méjìlá lára àwọn ìpínlẹ̀ méjìlá ọ̀hún láti rí Abia Rivers Akwa Ibom Delta àti àwọn ìpínlẹ̀ míì NNPC nígbà tó ń sọ̀rọ̀ wọ́n pé àwọn fẹ́ ṣe àyẹ̀wò láti lè rí i dájú pé gbogbo ètò ló ti tò gbogbo ọ̀nà ló ti tọ́ ṣe é rántí wípé wọ́n fi kún wọn ní gbogbo àwọn tí yóò jẹ́ bí wọ́n ṣe máa ṣe nǹkan wọn ní kété tí àwọn bá ti ṣe àyẹ̀wò tán tí àyẹ̀wò sì fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo nǹkan ti set ah ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ó ti ṣí ó sì ti ṣí náà nu tẹ́ ẹ̀ bá gbàgbé eléyìí wáyé lẹ́yìn ìgbà tí àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ọ̀mọ̀ràn tí mo yún inú ìgbínú karahun táwọn ń ṣiṣẹ́ lápá ẹ̀ka òun tí wọ́n sọ pé àwọn ti ṣe tán o gbogbo ohun tó yẹ káwọn ó ṣe níbi ibùdó òfọpo tí ń bẹ ń Port Harcourt Port Harcourt refinery wọ́n ní gbogbo ètò ńlá wọn ti ṣe wọ́n ló wáá dáa kò burú ẹ̀yìn ṣèdánwò nu àwa làwọ̀ máàkì ẹ̀ mí máàkì ń ní àyẹ̀wò tí wọ́n wáá fẹ́ ṣe báyìí láti fi wò ó ṣó ti dáńtọ́ ní kété tí wọ́n bá ti fìdí ẹ̀ múlẹ̀ kó ti dáńtọ́ à gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ nù ìjọba àpapọ̀ lọ́jọ́ kọkàndínní ọjọ́ kọkànléní ogún oṣù eléyìí tí í ṣe ìkejìlá ọdún 2023 ó ní pé àwọn ti parí ibi ibùdó òfọpo pọ́tà tí yóò sì mọ pín epo sáwọn ìpínlẹ̀ méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní kódà lọ́jọ́ kan yóò mọ fọ epo tó tó bárẹ́ẹ̀lì lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta sixty thousand barrel per day ẹni ẹ pé yóò mọ̀ ṣe lójoojúmọ́ ẹ pé ròyìn ayọ̀ ni hmm. wọ́n ní iléeṣẹ́ eléyìí tí wọ́n gbé sí abẹ́ ńlá ti rí àwọn iléeṣẹ́ kànjẹ̀ kan táwọn ò mọ̀ ṣàtò ẹ̀ àmọ́ tó jẹ́ pé abẹ́ ìjọba àpapọ̀ náà lọ́wọ́ o àmọ́ tọ̀ wọ́n ní gbogbo bí nǹkan ó ti bẹ̀rẹ̀ ètò ìlànà àtẹ̀lé gbogbo ẹ̀ ni wọ́n sọ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò sì ní jẹ́ kété wọn di sí bó ti wulẹ̀ kó kéré mọ́ ìmúyányán àti àfọ̀mọ́ nínú ètò ìṣèjọba Tinubu eléyìí tó ṣèlérí rẹ̀ ń jò ó nì ó pé ara ọ̀nà kan rèé tó wọn ó tún fi fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo bí nǹkan bá ti ń lọ ní Port Harcourt refinery gbogbo ẹ̀ ń làwọn ọmọ gbé sétí ọmọ orílẹ̀-èdè yìí pé ẹ gbọ́ o bí ti ń lọ rèé o ká sì mọ̀ tẹ̀lé ìròyìn yẹn náà pọ̀ àmójú ìwé kọkàndínlógójì ìwé ìròyìn tí ṣe ti The Punch tó jáde fún tòwúrọ̀ ní ńlọ́wà ẹ wá máa gbọ́ ìròyìn kan náà ń bẹ ń bì níbi tí ìròyìn yẹn ti ń pé Mm. aya ọlárẹ̀wájú calm down mm-hmm. níròyìn yẹn ń sọ àkórí ẹ̀ ń pé àwọn ò tí ì gba ìdarí kankan láti ibì kankan o láti fi owó kún owó ná ní oṣù kínní ọdún àjọ discos ń lọ sọ bẹ́ẹ̀ ṣe ìrántí àjọ tí mo ń pín iná iléeṣẹ́ tí mo ń pín iná ń ló jẹ́ pé lánàá ni wọ́n ti da àhesọ ọ̀rọ̀ kan tí ń jàrìn káàkiri nù pé à àwọn gba ìdarí kan látọ̀dọ̀ ẹ̀ka kan pé kí àwọn fowó kówó ná tí ní kété tá a bá ti gbórí wọnú ọdún 2024 wọ́n ní irọ́ ni àwọn ọ̀rọ̀ kò bá àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn kankan máa ń sọ láti fẹ́ máa fi mú ẹ̀tẹ́ tàbí àbùkù bá ẹ̀ka kan lórílẹ̀‐èdè nàìjíríà inú àbí àti gbọ́ ṣé bí wọ́n bá tiẹ̀ mú ìdarí kan lẹ̀ bí wọ́n bá mú páàsì kan lẹ̀ ṣé ẹnu wa náà lẹ́ ti gbọ́ kì í ṣe ẹnìkan ni ọkàn bọ́ sórí ẹ̀rọ ayélujára tí ọmọ kà tí ọmọ wíńtí ọmọ àti ìtọ́mọ̀ ẹni tí í ṣe olórí lẹ́ka tá a ti gbèròyìn léde fún ti Jos Adékọ́lá Elijah òun ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní àgbà ìdarí kankan láti ibì kankan pé ká fi owó kún owó ná láti oṣù kínní ọdún 2024 ó ní gbogbo ń tẹ̀ ń gbọ́ ní gbòòrò ayé yẹn àwọn àhesọ ọ̀rọ̀ àṣà tí ò ní kán àwọn wọn ni wọ́n pé tàbí ṣùgbọ́n tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ń ní àwọn ọ̀rọ̀ táwọn èèyàn kankan máa ń sọ láti lè fi máa ṣe wá èrò tó pọ̀ rẹpẹtẹ lórí àtẹ tí wọ́n bá ṣí ní àwa ò gba ìdarí kankan o a sì fi owó kún owó náà kankan iye à náà la sì ń gbà lọ. ìròyìn náà méjèèjì tí mo kó pọ̀ sẹ́yọ kan o ojú ìwé kọkàndínlógójì ìwé ìròyìn The Punch tó jáde fòwúrọ̀ òní ẹni méjèèjì wà ojú ìwé kọkànlélógún ìwé ìròyìn nigerian tribune tó jáde fún tòní náà ni mo ti rí i ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà tó sì tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀gbẹ́ni fẹ́mi fálànà lánàá òde yìí ló ti ké pe àwọn tí ń jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà nlc ẹgbẹ́ àwọn olùdókòwò nílẹ̀ yìí TUC àti àwọn ẹgbẹ́ àwùjọ lọ́lọ́kùn òjọ̀kan ìpè kí oníkálukú wọn ó tètè jí gìrì kí wọ́n sì léwájú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbé ìgbésẹ̀ akin ní ọdún tuntun tí a ṣẹ̀ mú yìí àgbẹjọ́rò àgbà wọn nínú ọ̀rọ̀ tó fi léde náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé bí gbogbo àwọn ẹ̀kajẹ̀ka ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ṣe ń ní owó tó owó sí i tí owó sì ń kún ọwọ́ wọn ti ń kúnnú agbádá wọn ní gbogbo ìgbà látàrí bí wọ́n ti ṣe yọ owó ìrànwọ́ orí epo orílẹ̀-èdè nàìjíríà náà tún peléke sí i tí wọ́n tún tálákà sí o tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò sì rí ọwọ́ fi họ ẹni Fálànà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wípé gbogbo àwọn àlékún tí ń dé bá owó tí ìjọba ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń rí òun náà ló fa o tí òun fi ń pe ẹgbẹ́ NLC TUC àti àwọn ẹgbẹ́ àwùjọ tó kù wípé ẹ jí gìrì ẹ léwájú àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ akin kí ẹ sì béèrè fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ohun ìgbáyégbádùn pàápàá jùlọ ètò ìlera ọ̀fẹ́ ètò ẹ̀kọ́ ilégbèé tí ò ní gunni lápá àti à ń wọkọ̀ ọkọ̀ tí ò ní wàhálà òun ti pákáleke nínú o bẹ́ẹ̀ gẹ́gẹ́ kẹ́ ẹ tún béèrè fún àlékún lórí owó oṣù òṣìṣẹ́ ilé tó kéré jùlọ léyìí tí ó lè máa wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ bí nǹkan ti ṣe gbé owó lórí lásìkò tá a wà yìí wọ́n ní ṣe ìwárí ètò ààbò náà ẹ má mà dákẹ́ ẹ má kọrin rẹ̀ sétí ìjọba àpapọ̀ etí ìjọba ìpínlẹ̀ àti etí ìjọba ìbílẹ̀ ní gbogbo ìgbà mọ̀mọ́ ni o wọ́n ní Fálànà òun ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀ ẹ̀ ń wò ó wípé òun ṣàǹpolongo ẹnu àbí oníṣèbí nígbà tí ó di inú oṣù keje ọdún twenty twenty three wọ́n ní àjọ ilé ìtìmọ̀ ń pín owó fún àwọn ìjọba ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta lórílẹ̀‐èdè nàìjíríà náà ló fún wọn ní owó tó tó tírílíọ̀nù kan ó lé ọ̀wọ́ mẹ́jọ náírà nígbà tí ó sì tún fi dínú oṣù kejìlá ọdún 2023 ó tún pín owó fáwọn ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta tírílíọ̀nù kan ó lé ọ̀wọ́ méje náírà ni ó ní kí wàá là wá ń sọ ó ní àwọn tí wọ́n wà lẹ́ka ìṣèjọba àwọn ó sì máa yan fanda lọ àwọn ilé ìfowópamọ́ wọn lọ máa fi àwọn àpò nàìjíríà ti wọn làwọn sá ń pariwo pé wọ́n jẹ́ ìyàbí ẹ̀ ń jẹ́ sí orí tàwa ẹ fún wa lówó ìwọ̀nba owó táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tún ṣiṣẹ́ fún inú ọ̀rùn báyìí ni wọ́n tún máa tò lọ́wọ́ wọ́ láti máa gba owó ọ̀hún ẹni tẹ wá rà wọn lórí tí wọ́n ń kó owó jáde hùn tínú tí wọ́n ń dùn tí wọ́n ń yọkùn tí wọ́n ẹ̀kẹ́ wọn tí sàǹsẹ̀ rọ́tọ́rọ́tọ́ wọ́n ní wọ́n tún wá máa kọrin fẹ́yàn wọn orílẹ̀-èdè nàìjíríà pé ẹ lọ fọkàn balẹ̀ ní sùúrù ẹ sá ṣòkòtò yín kó lè dán ẹ mọ́jú tó sẹ́yìn ni wọ́n ní gbogbo ohun tí wọ́n sọ fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà rù ṣùgbọ́n ẹ̀yin náà ti ríran ẹ ti já ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ má jẹ́ kí wọ́n fi ọ̀bọ lọ̀ yín mọ́ ẹ dìde ẹ jí gìrì ẹ bẹ̀rẹ̀ sí ní máa béèrè fún àwọn ẹ̀tọ́ yín lọ́wọ́ àwọn ìṣèjọba ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ní orílẹ̀-èdè yìí kó má bàa jẹ́ wípé wọ́n mọ̀ padà mọ́ gbèrú yín látẹ̀yìn ni o àwọn mọ̀ fi agbára kó owó mọ̀ fi ṣakaṣaka kó owó àmọ́ ẹ̀yin ọmọ kígbe orí ń ta mí ọrùn ń ro wá o wọ́n sì tún mọ̀ ní ẹgbẹ́júmọ́sẹ̀ yín kẹ́ ẹ tẹpámọ́sẹ̀ yín kẹ́ ẹ sẹ́sòkòtò yín kó lè dán lẹ́gbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè yìí náà ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ń lòun náà bá tún ké pe àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà pé èè o etí yín mélòó àní méje ni kí ilẹ̀ fi ń gbọ́ alọ́rọ̀ náà ni nínú àtẹ̀jáde tó bòde látọ̀dọ̀ ẹni tí í ṣe akọ̀wé ìpolongo gbogbo fún ẹgbẹ́ òṣèlú pdp débọ̀ ológun àgbà ló ti ṣàlàyé ọ̀rọ̀ lánàá òde yìí o ìpè ẹ̀ wò ó kò wulẹ̀ sí bá méjì kò sí nǹkan kan nú ọ̀rọ̀ yìí a ti rí i dájú gbangba-gbàngbà pé ìṣèjọba bọ́lá ahmed tinubu ó kàn mọ̀ọ́mọ̀ ń wakọ̀ orílẹ̀-èdè nàìj nàìjíríà kúrò nínú ìwé òfin ìṣèjọba àwarawa ìsìn ń wa lọ sínú ìṣèjọba tí apàṣẹ wàá pé báyìí la fẹ́ rí bẹ́ẹ̀ náà ló sì gbọ́dọ̀ rí ẹ gbọ́dọ̀ yẹ̀ wá lọ́wọ́ wò wọ́n ní irúfẹ́ ìṣèjọba tí tinubu tó fẹ́ máa lò nìyẹn àmọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà má gọ̀ọ́ ó hmm. ní orin tí ẹgbẹ́ òṣèlú pdp ń kọ sí etí àwọn ọmọ orílẹ̀-èdè yìí o pé ká jígìrì ká tètè máa béèrè wípé ìṣèjọba àwarawa nìkan òun la fẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ok nígbà tí àwọn yẹn ti sọ ohun tí wọ́n fẹ́ ẹnìkan náà tún mú àmọ̀ràn kan lẹ̀ fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu bí ẹ bá wà ńbẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ní ìròyìn ń wà tó jókòó tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sí àbújá ni ẹ gbé kọ́ o ẹnìkan tí ó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò ìròyìn títúnṣe aṣáájú lẹ́ka gúúsù gúúsù ilẹ̀ yìí South South leader Edwin Clark ó ti sọ̀rọ̀ ọkọ̀ ẹ̀písítélì alágbára tó gùn kan oníṣíṣí kalẹ̀ fún gbogbo ayé rí ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu níbi tó sì ti ń ké pé pé àtẹ̀jíṣẹ́ àti ẹ̀písítélì tí mo kọ yìí o gbọ́dọ̀ tètè wá ojútùú sí o kó o tètè gbégbèsè lórí ẹ̀kan mọ́ kíá o mọ̀ wípé àtúntò restructuring ni ó lè mú kí ìdádúró kó wà fún mímọ́ ta ẹ̀jẹ̀ lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ irú ìtọ́ wáyé ní ìpínlẹ̀ plateau yẹn bí ó bá jẹ́ pé àtúntò wà ní irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ o nínú àtẹ̀jíṣẹ́ alágbára tí Edwin Clark tọkọ sí Bọ́lá Tinubu eléyìí tó fi ṣọwọ́ sáwà oníròyìn lánàá làbújá Clark ó pé ó ti di dandan gbọ̀n pàápàá jùlọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé àwọn jọ mọ̀ ọ́n ké ní àwọn àsìkò kan ni pé ẹjẹ́ ṣàtúntò ẹjẹ́ ṣàtúntò nígbà tí Bọ́lá Tinubu ò tí ì dórí tábìlì òun náà mọ̀ pé bẹ́ẹ̀ tí ń jẹun yìí ọ̀dà Bọ́lá Tinubu ti dórí tábìlì báyìí o ó jọun pò náà ti ń jẹun kọ̀fẹ́ ká tó pàun lórí kọ sọ̀rọ̀ mọ́ ó nítorí Bọ́lá Tinubu ń bẹ lára àwọn èèyàn tí àwọn jọmọ ké béèrè àtúntò restructuring láwọn àsìkò yẹn lọ́hùn kí àló wá dé tébù máa ná ìsìn pọ̀tà sọ̀rọ̀ kó nu pa lórí yà mm. yà ókè ọmọ lọ gèrè yẹn jẹ ẹni tí ò bá sí lórí tábìlì ló lè máa sọ fún wọn pé bẹ́ẹ̀ sì ń jẹ́ yìí ò dá ẹ mú fọ́ọ̀kì yín dáadáa. Mm, mm. sound like metro too much yà yà ojú ìwé kẹjọ yẹn ni ìròyìn yẹn jókòó sí tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ níbi títí ń pé àtúntò nìkan ni mẹsáyà tó lè gba orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò ṣe é rántí ṣe é gbàgbé wípé kì í ṣòní kì í ṣàná kì í ṣe jẹta bẹ́ẹ̀ kì í ṣọdún tó kọjá ní ọ̀pọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà ti ń béèrè àtúntò lọ́wọ́ àwọn tí í ṣe adarí ilẹ̀ yìí àmọ́ tó jọ ń pé bí ọ̀pọ̀ bá ti dóróyè wọn èyí tiẹ̀ bójú wo ọ̀rọ̀ àtúntò yẹn mọ́ bó ti wulẹ̀ kọ́ mọ́ Edwin Clark sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní tí àbá ṣàtúntò nílẹ̀ nàìjíríà àwọn tí wọ́n ń fi ẹ̀jẹ̀ yàn wẹ̀ lójoojúmọ́ tó jẹ́ pé nínú ìgbẹ̀mí ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀ nàìjíríà ní ayọ̀ ìdùnnú àti ìgbéga tiẹ̀ wà wọn ò ní sinmi ogun o ẹ sì mọ́ gbàgbé bí àrọ̀nì ọ̀bá ti wálé oníkòyí náà ní kò ní kwálé o òun náà mọ̀ jagun lọ ni ojú ìwé kẹjọ ìwé ìròyìn Sunday Vanguard ó ní ìròyìn yẹn wà láàárọ̀ òní. àwọn olórí olórí lórílẹ̀‐èdè nàìjíríà ni àwọn náà bá àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà náà sọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ tó jáde látẹnu láńlọ́ọ̀dù gbogbo wa nílẹ̀ yìí ààrẹ bọ́lá ahmed tinubu ọ̀rọ̀ rèé látọ̀dọ̀ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà pábíò níbi tó náà ti ń ṣàlàyé wípé ẹ wo ọdún tuntun yìí ó dàbí àkókò láti mú kí ìrètí wa kó tún di ọ̀tún padà ká tún tún nù ká tún gbọ̀nù kó di tuntun yánranyánran nípa orílẹ̀-èdè nàìjíríà wípé àníṣe yóò kó ní èbúté òfo lọ sí èbúté ògo ó kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kú oríire tí pọ̀pọ̀ ṣìṣe ọdún tuntun ọdún twenty twenty four nínú ọ̀rọ̀ ilé ètò fìlédè látọ̀dọ̀ ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìlúkòrò ẹ̀sẹ́mẹ̀ ẹ̀yìnbọn nílùú àbújá àpábíò ni òun ní àfojúsùn rere fún pé lábẹ́ ìṣèjọba ààrẹ muhammad ààrẹ bọ́lá tinubu ẹnu mi wọ̀ ó ní àwọn rí dájú wípé àyípadà ọ̀tun òun náà ni yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ́yọ ní orílẹ̀-èdè wa nàìjíríà nínú ọ̀rọ̀ ọ̀hún bákan náà ó ní ẹni tí òun náà tún jẹ́ adarí ilé ó ní òun náà tún ti olórí ilé ìgbìmọ̀ asòfin bámidélé ọ̀pẹ́yẹmí ó lòun náà sọ̀rọ̀ o ẹni tó náà jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin tajudeen abbas ó náà tún kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kódà kò yọ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú náà sílẹ̀ níbi tá a ti mú àrídájú wà fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ọjọ́ rere ń bọ̀ wá fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ra àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní láti má ṣe bọkàn jẹ́ kí wọ́n sì mú sọ ìrètí tiwọn nù nípa bí orílẹ̀-èdè nàìjíríà bí ó ṣe ní ìtúsílẹ̀ ọ̀tun lẹ́yìn tí ó sì bẹ̀rẹ̀ sí ní máa èso rere fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn kì í tó lórí tẹlẹ̀mù tóbìnrin tọmọdé tàgbà fún bí ó ti ṣe láǹfààní ṣe àṣeyọrí kúrò nínú ọdún 2023 bọ́ sí inú ọdún 2024 gómìnà sanwó tìpínlẹ̀ èkó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn olùgbé ìpínlẹ̀ èkó pé inú àlàáfíà àti ìṣọ̀kan òun nítorí wípé òun ní ìrètí wípé gbogbo àwọn nǹkan tó dáa tó dáa òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní máa bọ́lẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà yìí ó ní báwọn náà ṣe ń tẹ̀síwájú láti máa gbógun ti gbogbo àwọn ìṣòro èyí tí ń kojú ìdàgbàsókè ní orílẹ̀-èdè nàìjíríà àwọn ò sún ó bẹ́ẹ̀ ni àwọn náà sì wararo láti rí i dájú pé ìṣèjọba tó dùn dáadáa ó àwọn fún àwọn Peter mba òun náà ṣàlàyé ọ̀rọ̀ pé ọdún twenty ọdún ayọ̀ ni fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì rọ gbogbo àwọn èèyàn pé ẹ lọ fi ọkàn yín balẹ̀ ẹ sì jẹ́ kí ìrètí yín kó tún bẹ̀rẹ̀ sí ní jìgìrì nípa bí ọdún twenty twenty four bí yóò tún ṣe rí fún gbogbo àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè yìí. bíṣọ̀bù ìjọ àgùdà Catholic Diocese of Sokoto Matthew Hasan Kuka wọ́n tún ti ju gudugbẹ̀ ọ̀rọ̀ kan wọ́n tún ti já alẹ̀. eléyìí tí ó ti di nǹkan tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń yiriwo yiriwo pàápàá jùlọ lórí ìgbẹ̀mí àwọn èèyàn tó wáyé ní plateau wọ́n ní ẹ wo bí ọ̀rọ̀ ìgbẹ̀mí àwọn èèyàn tí ń wáyé láwọn apá abìkan lórílẹ̀‐èdè nàìjíríà ó ti kọjá ìjà àgbẹ̀ àti tàwọn adaranjẹ o wọ́n kàn ń fi tàwọn adaranjẹ yẹn wọ́n fi ń bojú ni o kì í ṣe ìjà àgbẹ̀ àti adaranjẹ nìkan o ṣe rí lọ́wọ́ tá a wà yìí ìjà yẹn ó ti ń fẹ́ mọ̀ fojú jọ bíi pé àwọn kan tí wọ́n fẹ́ gba orílẹ̀‐èdè nàìjíríà máa lọ tí wọ́n wá ń wá ọ̀nà tí wọ́n fẹ́ tọ̀ tí wọn ò rí àwọn ni ń gbé ìgbésẹ̀ yẹn wọ́n nítorí bẹ́ẹ̀ bá wò ó àwọn ọ̀nà tí wọ́n ń gbà gbé àwọn ìgbésẹ̀ wọn àwọn àsìkò tí wọ́n ń ṣọṣẹ́ àti àwọn nǹkan míì nǹkan míì tí wọ́n ń ṣe ẹ rí wípé kì í ṣe àgbẹ̀ gan nìṣòro tí wọ́n ní wọ́n kàn mọ̀ọ́mọ̀ kọ́kọ́ ń fìyún un ṣáájú kí ojú yín lè kúò lórí tó jẹ́ ojúlówó èrèdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ gan ni bí ojú bá farabalẹ̀ yọ̀rí mú o ní ìta gbangba ìwé ìròyìn Vanguard láti mú àkórí ìròyìn kó tó wá dípa wà nínú ẹ̀kúnrẹ́rẹ́ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard bákan náà Bishop Koka Hasan Matthew ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní òun pu ẹnu àtẹ́lu ìtàjẹ̀sílẹ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Plateau àwọn agbègbè tí ń bẹnu ẹ̀ níbi tí ẹ̀mí èèyàn tó fẹ́ tó bíi ìgbaniye tó ti bọ́ wọ́n ní ọ̀kan gbòógì lára ìgbésẹ̀ tí orílẹ̀-èdè nàìjíríà nílò láti gbé báyìí ìní láti kọ́kọ́ bẹ ọlọ́run a ní láti gbàdúrà gidi bá a bá gbàdúrà tán torí pẹ́lẹ́ṣẹ̀ ni wá a wàá gbé ìgbésẹ̀ lára ìgbésẹ̀ tá a sì gbé iná ní láti wá ọ̀nà àti mọ́ ẹyọ kànda kúrò nínú rẹ̀ sí torí wọ́n ti lu mọ́ aráàlú ẹ ò lè dá wọn mọ́ o ṣùgbọ́n nípa ìwà wọn ẹ̀yin yóò sì mọ̀ wọ́n bí a bá lè fojú balẹ̀ tí a lè farabalẹ̀ tá a sì ṣetán àti mọ́ fà wọ́n léde pé ojú wọn rèé wojú lágbà ojú abó òkun ṣe kàrè hmm. ẹ rí i pé ọ̀kọ̀ọ̀kan báyìí ńlá mọ̀ ń yọjú wọn síta bàbá tí a ń yọ àwọn náà ni ó mọ̀ satọ́nà àti mú àwọn tó kù títí tí nǹkan ìrọ̀lẹ̀ àmọ́ o ẹ lọ rèé kọ́lẹ̀ ìjà ẹ ti kú òní ìjà ẹ àgbẹ̀ àtàdáranjẹ àdáranjẹ àtàgbẹ̀ ẹ mọ̀ jókòó mi ẹ o ti mo fẹ́ jókòó àwọn tó fẹ́ gbàlú ènìyàn ń lo ọgbọ́n yùn láti fi bí ojú yín kù nínú nǹkan tó ṣe kókó ṣe pàtàkì ojú ìwé kẹsàn ìwé ìròyìn Vanguard tó jáde fún tòórọ́ òní. jẹ́ ń ṣe àfikún ní belenja lórí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau Bello Matawale ti ṣe mínísítà tí mójútó ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí àti àwọn tí ń jẹ́ òṣìṣẹ́ àgbà lágbọ́nrin ètò ààbò lánàá òde yìí ni àwọn náà ṣe àbẹ̀wò ojú mi tó síbi tí àwọn ìṣẹ̀lẹ̀ tó bu omi tútù sí ni lọ́kàn ti gbé ṣẹlẹ̀ láwọn agbègbè kan ní ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Plateau wọ́n ní ìgbà tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ó kọ̀la ọjọ́ kérésì níjọba ìbílẹ̀ Bokos Mangu àti barkinladi wọ́n ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba òní ṣàlàyé ọ̀rọ̀ o wípé àwọn èèyàn tó tó bíi ní pàdánù ẹ̀mí wọn tẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn èèyàn míì náà sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n farapa mínísítà ọ̀hún ẹni tí bẹ́tà ẹ̀dọ̀ tóun jẹ́ mínísítà tí mójútó ọ̀rọ̀ àwọn ọmọnìyàn àti mímọ ilé iṣẹ́ òun òṣìwọ́gbó tí wọ́n ṣe tákọ̀wọ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún gómìnà Caleb Mutuang tí ṣe gómìnà ìpínlẹ̀ Plateau wípé àbẹ̀wò ọ̀hún òun náà ló wáyé tẹ̀lé àṣẹ tí ààrẹ Bọ́lá Tinubu tó pa fún àwọn o wọn níbẹ̀ ni mínísítà mú àrídájú wà fún gómìnà ìpínlẹ̀ Plateau àti àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún ipe kan fọkàn balẹ̀ torí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń gbé ìgbésẹ̀ akin láti mójútó ètò ààbò tí ń dìdà tí ń dìdò ní ìpínlẹ̀ Plateau àti orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ ẹ jáde ka ìkéde àti ìpolówó ọjà ńgbà tá a bá padà dé ìròyìn ọmọ tẹ̀sán wájú. àjà balẹ̀. àjà balẹ̀ ilé ìyá yìí. bọ̀dá àdìsá hmm? ẹ dákun ẹ jẹun ẹni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónìí lé. mo ní táyé lónìí lé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira pé ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ́ọ̀tì mẹ́ta ń bẹ̀ design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. kérésìmesì dé ẹ̀fọ́ fáyọ̀. iléeṣẹ́ temitop furnitures ló ń kí gbogbo oníbàárà wa kú àmójúbà ọdún kérésìmesì tó fi mọ́ ọdún tuntun twenty twenty four gbogbo wa láṣọdún ayọ̀ gbogbo ìrajà furniture tó jẹ́ ojúlówó iléeṣẹ́ temitop furniture ni gbogbo ẹ̀ pín sí irúfẹ́ furniture àti interior decorations wo lẹ̀ ń fẹ́ bó jẹ́ tilẹ̀ yìí bó jẹ́ tòkè òkun gbogbo ẹ̀ pátá lẹ̀ máa ríra lẹ́dínwó lákòókò ọdún kérésì títí di ìparí oṣù kínní ọdún tuntun twenty twenty four ẹ̀yà máa bọ̀ báyìí kẹwàá ra irúfẹ́ bed kódà bó jẹ́ orthopedic tí ń toni lára dressing mirror complete set dining set kitchen cabinet tó fi mọ́ office furniture furniture lóríṣiríṣi lówó tí ò gara rárá ni o tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ń rajà lọ́dọ̀ wa lẹ́tù máa gba ẹ̀bùn lóríṣiríṣi fún tàkókò ọdún yìí àti imported àti local furnitures tó jẹ́ àgbàyanu ló wà ńlẹ̀ ní temitop furniture àwọn tó mọyì wúrà kì í fi temitop furniture ṣeré ẹ̀yin náà ẹ kàn sí wọn lónìí lẹ́bàá hospital Iwo Road Ìbàdàn tàbí kẹ́ ẹ pé zero eight zero three four seven three zero five zero six ẹ sì lè pé zero eight zero two three two three seven seven three one lákòókò ọdún kérésì yìí ní temitop furniture rajà kó o tún gbẹ̀bù ọdún. na as man pass man na him hotel pass hotel o no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Ososami Road, Okado and the Old Ife Road for Ibadan. Another branch today Abeokuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top. Oh. ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣà wá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ajá balẹ̀. igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù ambassadọ̀ Taofik Ọládẹ̀jọ Arápájà ó ti ránṣẹ́ ìkíni kú ọdún tuntun sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa fún ìdásí àti ààbò lórí wa láìwo ti gbogbo ìpèníjà lórí ètò ọrọ̀ ajé tó ń ti ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò yíká orílẹ̀-èdè nàìjíríà àtẹ̀jáde ọ̀hún wáyé láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn àtìkéde sí ambassadọ̀ taofik ọládẹ̀jọ arápájà ọ̀gbẹ́ni bámitálẹ́ ibrahim níbẹ̀ ni ambassadọ̀ taofik ọládẹ̀jọ arápájà ló ti ń tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ wípé oore ọ̀fẹ́ ńlá gbà ó láti rí ọdún tuntun 2024 yìí o bó tiẹ̀ jẹ́ wípé ọdún 2023 tó kọjá ọdún eléyìí tó kún fún ìpèníjà ní í ṣe bíi ọ̀wọ́n gógó owó náírà iyọ̀ owó ìrànwọ́ lórí epo rọ̀bì ètò ààbò tó kù díẹ̀ káàtó fún ìdí èyí gbogbo èèyàn tí wọ́n ti pàdánù àwọn èèyàn wọn nínú gbogbo làásìgbò ọ̀hún kọ́lọ́wọ́n ọba kó tu àwọn mọ̀lẹ́bí wọn nínú ni o lẹ́yìn náà ambassadọ̀ Taofeek Ọládẹ̀jọ Arápájà ó ń sọ̀rọ̀ ìdánilójú wípé lágbára ọlọ́run ọdún 2024 ọdún ìgbéga ńlá ọdún ìrètí ọ̀tun ọdún àṣeyọrí tó ń ti ọdún ìmúpadàbọ̀sípò òní ò jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan o lákòótán ambassadọ̀ Taofeek Ọládẹ̀jọ Arápájà bó ṣe ń kí gbogbo ọmọlédè Nàìjíríà kú ewu ọdún tuntun 2024 bẹ́ẹ̀ ló tún pàrọwà fáwọn èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ láti dákun dábọ̀ bọ̀wọ̀ fún òfin kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé lábẹ́ ìṣàkóso omi tuntun sáà ẹlẹ́ẹ̀kejì kí gbogbo èèyàn lè bá jàǹfààní ètò òṣèjọba àwa ara wa eléyìí tó múnádóko nínú ìfẹ́ àti ìṣọ̀kan tó ń ti àlàáfíà tó péye. etí ẹ̀ mẹ́ lò ó ìkìlọ̀ rèé o. fún gbogbo ẹ ní balẹ̀tì. aláàjì kúrẹ́dí òṣèlú ló ní ká máa ké tantan fún yín o. pé òun kò ta ilẹ̀ òun èyí tí igi gẹdú tí plantation wà lórí rẹ̀. bẹ́ẹ̀ ni òun kò rán iléeṣẹ́ abánikọ́lé developer tàbí iléeṣẹ́ abánitalẹ̀ kankan níṣẹ́. láti bá òun ta ilẹ̀ òun èyí tí ó wà ní. ọwọ́ ọ̀tún ní ìyànà ìsí òye. lójú ọ̀nà tó ti mọ́níyà lọ sí ìsẹ́yìn. bí ìkọjá ìjà yìí. ilẹ̀ inú òfin ẹ̀gbẹ́kẹ̀gbẹ́. pẹ̀lú ọláàdúrà prayer ground. ilẹ̀ yín náà ló tún pààlà. pẹ̀lú ilẹ̀ bíi falẹ́tì family iṣẹ́ òye ní ìkọjá ìjà yìí. gbọ́ kí o tún gbọ́ dáadáa. wọ́n ṣe jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ dúdú. mú ọ mọ́lẹ̀. alhaji kúrẹ́dé hussein. kò rán ẹnikẹ́ni níṣẹ́. àbí dìvẹ́lọ́pà kankan níṣẹ́. wọ́n ti ta ilẹ̀ yìí. wọ́n ṣe ra ilẹ̀ yìí. kí o má bàa kó ara rẹ sí yọ́yọ́. torí pé ìwé àti ẹ̀rí. tí a fi ra ilẹ̀ yìí lọ́wọ́ ẹbí gbéwin. gbéwin family. ní ìyànà iṣẹ́ òye wà ní sẹpẹ́. tí o bá yà mí lórí ilẹ̀ yìí. pé wọ́n fẹ́ tà á. irọ́ ńlá ni. ìgbọ́ rẹ̀ ṣàjù ẹbọ rúrú o. olùkéde alhaji kúrẹ́dé hussein àti ẹbí gbéwin. gbéwin family ní ìṣẹ́ òye ní ìkọjá ìjà yìí. gbogbo mo lè gòkè mo lè sọ bá a ti ń bójútó ṣe wa tó ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀ díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde super day zero tó ń da agbára padà ságọ́ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alpha ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ́ ara wa nílò ní gbogbo gbà kéema fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀ sẹ́nitọ́ Akíntúndé ló ní kí gbogbo yín o. wọ́n sì kí gbogbo yín lọ́kọ́. sẹ́nitọ́ Yunus ló ń kí wa fún tọdún o. ọdún yìí àyàbò fún àkú ọdún àkú ìyèdún ayò òun ìgbéga ni fún gbogbo wa lọ́dún twenty twenty four èyí gan lọ̀rọ̀ látẹnu dr sẹ́nitọ̀ yunus abiodun akitunde aṣòfin tó ń ṣojú wa ní ọ̀yọ́ central sẹ́nitọ̀ yunus ní késekése lẹ́rí lórí àwọn ohun ètò ìdàgbàsókè tó ti gbèsè láàrin oṣù mẹ́fà ìpèsè mansini ránṣọ tuntun òun ẹ̀bùn owó fáwọn two hundred and thirty tailors fertilizer lọ́pọ̀ yanturu fáwọn àgbẹ̀ títúnṣe òun kíkọ́ yàrá ìkàwé tó fi mọ́ ict center mọ́kànlélógún ṣíṣe àb àbádòfin tó dènà àfikún owó náà pabambari rẹ̀ ní ṣíṣe okòfà gbígbé òpópónà seventeen kilometre ti ayégun ọ̀lẹ́yọ̀ wo àbí ètò ìṣúná ọdún twenty twenty four tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ tẹ̀nẹ́tẹ̀nẹ́ Yunus ní sọ́la tó ń bọ̀ àtàwọn ètò míì sẹ́nitọ̀ Yunus Abiodun Akitunde ni ẹ̀yin èèyàn wa ní Ọ̀yọ́ sẹ́ńtà àti ìran ni ọjà ọjà gbọ́dọ̀ rán ní ilé ẹ kú ọdún. kérésìmesì ọdún lẹ́ẹ̀. Ah! kábíyèsí o. bọ́dún bá ti dẹnu rẹ̀ dé bóṣù bá ti kò láyọ̀ kò gbogbo ẹgbẹ́ mọ́gàjì mọ́gàjì nílẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ wa mọ́gàjì olóyè àsìmíyọ àríọrí ń kí bàbá wa imperial majesty ọba dókítà senator ọlálẹ́kà lẹ́mọ̀ balógun pé ẹkú ọdún ẹkú yèdún bàbá wa kó tó dẹ̀ mí àtúmọ̀ kíyìn ni à ń kí gómìnà wa nípìnlẹ̀ ọ̀yọ́ ọlájùlọ ẹnjìníà ṣèyí abíọ́dún mákindé àwa ń fìyàn kí gbogbo ọbaládé ìjọba àbílẹ̀ mú kọ́ ọlọ́pàá nípìnlẹ̀ ọ̀yọ́ gbogbo àwọn agbófinró àdúpẹ́ o à ń kí gbogbo ẹgbẹ́ CCI nílẹ̀ yìí àti lókè òkun bàbá lọ́jà ìyá lọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò akọ̀ọ̀dún akúyèdún ọdún táwọn olóòkè yìí yóò pé wa o olùkéde gbogbo ẹgbẹ́ mọ́gàjì mọ́gàjì nílẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ wa olóyè asiniyu ariori olóríṣà akọ̀wé ẹgbẹ́ olóyè mọ́gàjì túnjí àjàlá òdùgádé alukoro ẹgbẹ́ mọ́gàjì anisẹ́rẹ́ ọ̀gánbùnmi ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o òkè tí ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu ni iṣẹ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí mi ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn. ọ̀pọ̀lọpọ̀ sí ọlọ́run aláyè ló ń darapọ̀ mọ́ wa. ó lọ o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun. four unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o. ẹ zero zero two three three eight one four one seven. ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. ajá balẹ̀. lọ́dún tuntun twenty twenty four ẹ ṣáàjì àrọ̀ra hmm. ẹ jẹ́ àrọ̀ra o ká ṣe jẹ́jẹ́ hmm, ká ṣe jẹ́jẹ́ mhm. hmm. ìgbà ọlọ́bí òréré kí Elédùmarè kó mọ̀ ṣọ́ wa ẹ jẹ́ àṣe jẹ́jẹ́ o ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ìròyìn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ níbi tí ó jẹ́ wípé ìròyìn ìlú náà ni àmọ́ mò ń gbìyànjú gbogbo agbára láti gbójú kò nínú àwọn ìròyìn ìlú le tọ̀ mo ti wá ń gbìyànjú tó ìkànsí nǹkan náà mọ̀nàmọ̀nà tó jẹ́ pé òun fara pẹ́ ó gbẹnu tán níbi tí wọ́n ti pé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbẹ̀mí ẹ̀ nínú ìkọlù tuntun míì tó tún wáyé lágbègbè Dorby ní ẹkùn Ṣẹrẹ níjọba àbílẹ̀ Jos East ní nǹkan alẹ́ sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí wọ́n ní ìyún wáyé lẹ́yìn ìgbà tí èèyàn bíi igba ti kọ́ gbẹ̀mí níbi ìpànìyàn ọlọ́gùn èèyàn tó wáyé ní Burgos àti Baginladi níjọba àbílẹ̀ méjèèjì ní àìsùn ọjọ́ kérésìmesì ṣe gbàgbé èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí ń ló wáyé lẹ́yìn ìgbà tí ẹni tí ṣe alákòóso fún ọ̀rọ̀ alákòóso kejì lórí ọ̀rọ̀ tó bá jọmọ́ ti ààbò Bello Matawalle tó léwájú àwọn ọ̀gá àgbà ọmọ ológun lẹ̀ yìí àti ẹni tí ṣe alákòóso kejì lórí ọ̀rọ̀ tó bá jọmọ́ ti ìgbà ìgbádùn aráàlú dókítà Betta Edu lọ síbi tí ìkọlù ọ̀hún ti wáyé wọ́n ní èyí wáyé o ní ìgbà tí àwọn ẹgbẹ́ kan eléyìí tí mo béèrè fún àfọ̀mọ́ lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé àti ìmúyányán àwọn ètò ọlọ́kan ò serap lánàá tí wọ́n rọ ọ̀gbẹ́ni Karim A. Khan tí wọ́n pé kí wọ́n wo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí èyí tó tiẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ igbomijé lójú ẹni wọ́n ní bàbá àtọmọ ẹ̀ àwọn méjèèjì ní ọgbẹ̀mí wọn ní fọnáfọnṣù wọ́n ní tó sì jẹ́ wípé gbogbo ìgbìyànjú àwọn fìgìláńtẹ́ láti rí i dájú wípé wọ́n dá àwọn èèyàn ọ̀hún lẹ́kun pàbó ni gbogbo ẹ̀ já sí lóòótọ́ wọ́n gbìyànjú o torí nígbà tí irin padà kanrin ìkàntẹ̀ fún kan àwọn tí ó wá ṣe ìkọlù ọ̀hún wọ́n fẹsẹ̀ fẹ tí wọ́n sì ya dànù lọ ságbègbè ibòmíì wọ́n ti wá ké sí àwọn èèyàn tó kù báyìí o pé kí kálukú náà jẹ́ ikọ̀ ojúlàlá kan fi sọ́rí pé bí wọ́n bá sì kẹ́fìn kankan lágbègbè kan kí wọ́n tètè ké gbàjarè sí ẹ̀ka ètò ààbò tí bá ń bẹ nítòsí wọn kí wọ́n lè tètè bá wọn dóòlà ẹ̀ kó tó di pé yọmọ gbòdìdì ẹran lọ́wọ́ wọn ojú ìwé kẹsànán ìwé ìròyìn Vanguard tó jáde fún tòwúrọ̀ yìí. lójú ìwé karùn-ún ìwé ìròyìn The Nation tó jáde fún ti àárọ̀ òní ó ní àwọn tí ẹ jẹ́ agbẹjọ́rò fún olórí ẹgbẹ́ IPOB ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ wípé èhé o lórí ìdájọ́ eléyìí tí wọ́n gbé kalẹ̀ nílé ẹjọ́ gíga orílẹ̀-èdè wa nàìjíríà lọ́jọ́ karùndínlógún oṣù kejìlá ọdún twenty twenty three òun náà ló jẹ́ wípé ẹ wò ó kò wulẹ̀ bá maz nnamdi kanu kò bá lẹ́jà fò àti wípé ó ṣe rẹ́gí ní ara rẹ̀ òní ní báyìí àwọn náà ti ṣe tán láti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ọ̀rọ̀ ọ̀hún tó sì jẹ́ pé àwọn ò tún gba onídùúró nnamdi kanu náà ni wọ́n ní ìgbìmọ̀ agbẹjọ́rò ẹlẹ́ni márùn-ún èyí tí onídàájọ́ kudirat kékeré ẹkùn tó ṣe bẹ́ẹ̀ tó léwájú rẹ̀ òun náà ni wọ́n sọ di mímọ̀ o wípé irú ẹjọ́ ilé tí wọ́n gbé kalẹ̀ níwájú ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn òun gangan òun ni kò tọ́ lórí bí wọ́n ti ṣe ní orí ẹ̀sùn tí wọ́n dálé orí Nnamdi Kanu wọ́n ní ṣùgbọ́n ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ọ̀hún òun náà ló ti gbé ló ti gbé ìdájọ́ lé ìpinnu èyí tó bòde látọ̀dọ̀ ilé ẹjọ́ gíga tẹ́lẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n ní ìjọba àpapọ̀ tí wọ́n fi kan olórí ẹgbẹ́ IPOB ọ̀hún Nnamdi Kanu àti bí wọ́n ti ṣe wọ́ Nnamdi Kanu kúrò láti orílẹ̀-èdè Kenya wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Nnamdi Kanu Kanu náà ti ní àwọn ṣetán láti tètè gbé ìgbésẹ̀ gba onídùúró Nnamdi Kanu láti kúrò lákàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. ìròyìn kan bẹ́ẹ̀ ń bí tí ó fẹ́ ní ṣe pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ papọ̀ pẹ̀lẹ́nìkan eléyìí tí òun ní ìrírí tó ti gbìyànjú rìnrìn àjò lọ sí àwọn orílẹ̀-èdè tí sẹ́mọ́ǹtì gbé ti dolẹ̀ bíi Netherlands arábìnrin abilékọ ọ̀hún ní ń sọ̀rọ̀ lórí ọ̀nà tí wọ́n ń gbà á tọ́jú àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè Netherlands ìròyìn pọ̀ mbẹ́ o àmọ́ kí ni àwọn ọ̀rọ̀ tó sọ gan-an ó pé ń ya òun lẹ́nu pé lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀pọ̀ àwọn èèyàn tó jẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí ni wọ́n ń jẹ ìyà bí ẹni jẹṣu bó tilẹ̀ jẹ́ wípé àwọn ló yẹ kí wọ́n mọ̀ jẹ̀gbádùn jù àmọ́ torí orílẹ̀‐èdè tá bára wa àwọn gan-an àwọn ni ń jẹ ìyà tó pọ̀ jù nígbà tí ń bí léèrè pé ẹ dákun mọ̀mọ́ kí ni ìrírí yín nígbà tẹ́ ìrìnrìn àjò lọ sókè òkun ó ní kó tiẹ̀ tó di pé a sí gba àyè pé wọ́n ń pín wa káàkiri wọ́n ní ẹ kọ́kọ́ gbé wa lọ àwọn ibì kan ná tí wọ́n ti lọ fún wa láwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ní kìmí nínú wọ́n ní lẹ́yìn ìgbà tá a gbà dánilẹ́kọ̀ọ́ tán ọwọ́ apẹ́ ọ̀yá o ó ti wá di dandan báyìí ká bẹ̀rẹ̀ sí ní mọ ṣe àfihàn nǹkan tá a ti kọ́ wọ́n ní tínú àwọn sì dùn láti ṣe bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá rí bí ó ti ń tọ́jú àwọn àgbẹ̀ ní orílẹ̀-èdè Netherlands wọ́n ní bí ọba ẹni ẹ̀ ti mọ̀ kẹ́ wọn wọ́n ní bí àgbẹ̀ kan bá pé ẹ pé kí ló dé kí ló fẹ́ sówó ni ṣé ilẹ̀ ṣé àwọn ẹ̀rọ ṣé kí ni tó fẹ́ gangan tó fi fẹ́ pé o ò ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ mọ́ jẹ̀bi ọ̀pàlù mọ́ ṣiṣẹ́ àgbẹ̀ lọ iṣẹ́ kí ló tún wá fẹ́ lọ gbà wọ́n pé àwọn àgbẹ̀ gan nílẹ̀ Netherlands wọ́n ń rí owó ju ẹni tí ń ṣiṣẹ́ ń báǹkì lọ wọ́n ń rí owó ju èèyàn tí ń ṣiṣẹ́ láwọn ọ́fíìsì káàkiri lọ wọ́n léyìí tó ti mú kó rọrùn fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè ọ̀hún láti rọ́ lọ sí ẹ̀ka ètò ọ̀gbìn nílẹ̀ Netherlands bẹ́ẹ̀ bá wá débẹ̀ ohun ètò ọ̀gbìn mọ̀ jẹ́ ojú gan o ètò ọ̀gbìn àtètò ẹ̀kọ́ méjèèjì ni wọ́n mú lọ́kùnkúndùn tó sì jẹ́ wípé ìran ìgbésí ayé wọn lọ́wọ́ orílẹ̀-èdè Netherlands wà lára àwọn orílẹ̀-èdè tó jẹ́ wípé sánmọ́ǹtì dunlẹ̀ ọrọ̀ ajé wọn sì da torí wọn ò fètò ẹ̀kọ́ ṣeré o wọn ò sì fi ètò ohun ọ̀gbìn ohun tẹ́nu ń jẹ ìpèsè ohun tẹ́nu ń jẹ àti kíkó lọ sáwọn ìlú ibòmíì lọ́sọdowó wọn ò fi ṣeré kankan bó ti wulẹ̀ kọ́ mọ́ ó sọ̀rọ̀ sọ́wọ́ wájú oníṣẹ́rí àgbẹ̀ ń gangan lọ́ba ó sì yẹ kẹ́ ẹ mọ́ tọ́jú wọn gẹ́gẹ́ bí ọba eléyìí tí ẹ pè wọ́n ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ aṣojú sí ilẹ̀ ọ̀hún lórí ọmọ nàìjíríà tó ti fi ìgbà kan rí jẹ́ aṣojú sí ilẹ̀ netherlands òun ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí àwọn ìrírí àti àwọn òye tó ní lásìkò ìgbà tó rìnrìn àjò tó ṣe aṣojú lọ sílẹ̀ netherlands ó pò yanilẹ́nu o pé òkúta tí a kọ́ lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìnigunlé láwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ jẹ́ á tètè yí padà torí pé orílẹ̀-èdè tó bá ti mú ètò ẹ̀kọ́ tó bẹ nígi tó mú ètò ohun ọ̀gbìn tó bẹ nígi ìyà ni ẹ fi ń ṣeré o àti ebi ebi eléyìí tó lágbára gidi àmọ́ orílẹ̀-èdè tó bá mú ètò ẹ̀kọ́ tó mú lọ́kùnkúndùn tó sì mú ètò ohun ọ̀gbìn tó mú lọ́kùnkúndùn ẹ rí i pé tọ̀ìtọ̀ì ẹran tí ò léegun òun ni mọ̀ jẹ ojú ìwé keje nu ìwé ìròyìn The Punch tó jáde fún tòórọ̀ òní. lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n ti Nigerian Tribune tó jáde fún tàárọ̀ òní bákan náà ìpínlẹ̀ Ondo ni ìròyìn eléyìí ń lọ ṣe bẹ́ẹ̀ tó gbé wa lọ ẹgbẹ́ àwùjọ kan tí wọ́n tún mójútó àṣà ní ìpínlẹ̀ ọ̀hún tí ẹ pé ọkọ̀ wọn ní Imade Development Association òní àti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà tuntun ní ìpínlẹ̀ Ondo Honourable Lucky Ayédàtiwa láti dákun gbàárò láti yan ọmọ ìlú Ọ̀wọ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún láti fi bu omi tútù sí àwọn tí ń jẹ́ èèyàn ìlú Ọ̀wọ̀ lọ́kàn lórí pípàdánù tí wọ́n pàdánù ọmọ wọn olóògbé gómìnà Rotimi Akeredolu wọn ní ẹgbẹ́ ọ̀hún òun náà ní ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lásìkò ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tó ṣe nílùú Àkúrẹ́ olúùlú ìpínlẹ̀ Ondo lórí ìpapòdà àìròtẹ́lẹ̀ tí Akeredolu lẹ́ni tó wá láti ìlú Ọ̀wọ̀ tí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wípé bó bá jẹ́ pé wọ́n bá lọ yan igbákejì gómìnà láti ìlú míì yàtọ̀ sí ìlú Ọ̀wọ̀ á jẹ́ wípé wọ́n ti fẹ́ fi gígùn àwọn ará ìlú Ọ̀wọ̀ lójúnù o tí wọn ò sì fẹ́ bu ọlá fún àwọn náà gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí nípìn ìpínlẹ̀ ọ̀hún Rótìmí Akérédolú bí ó ti ṣe wá láti ìlú náà o ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ Ìmàdé Development Association Ṣẹ́gun Ògúnbádéníyì ó ní ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún àtòun àti ẹni tí í ṣe akọ̀wé ẹgbẹ́ náà Fẹ́mi Fádàìsì àti akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ ọ̀hún Julius Adéṣọlá wọn ṣiṣọ lójú ọ̀rọ̀ o wípé ìlú Ọ̀wọ̀ ẹ̀yà kan ni tó sì jẹ́ wípé ó ní ìfẹ́ ìtógúnmọ́ nínú pé kí wọ́n fa ọmọ oyè míì lẹ̀ láti ìlú Ọ̀wọ̀ láti di ipò igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo mu ẹgbẹ́ ọ̀hún ni wọ́n tẹ̀sọ́wọ́ wájú láti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn nífẹ̀ẹ́ sí orí ipò ọ̀hún kó jẹ́ pé ọmọ ọ̀wọ̀ òun náà ni wọ́n yàn síbẹ̀ níbi ẹ ò bá gbàgbé bó bá wá jẹ́ pé ẹ ti gbàgbé ni ẹjẹ́ ara yín létí wípé tíkẹ́ẹ̀tì tó jọ gbé ayédatiwa àti Rótìmí Akérédolú wọlé tíkẹ́ẹ̀tì 2025 kí tíkẹ́ẹ̀tì ọ̀hún kó tó ti ẹnu bodò ní lẹ́yìn gbogbo àwọn ìṣirò ọ̀hún àwọn ò mọ nǹkan kan míì mọ́ àti ìlàjẹ òun ló gbọ́dọ̀ di ipò gómìnà àti igbákejì mú ní ìpínlẹ̀ Ondo títí di oṣù kejì ọdún 2025 wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá mú tíkẹ́ẹ̀tì ìbáṣegbé òṣèlú APC ìbáṣe PDP ìbáṣe ẹgbẹ́ òṣèlú míì náà wọ́n ní àwọn yún wá lè pinnu o bó bá tó àsìkò ọ̀hún pé ibi báyìí àti ibi báyìí ńlá ti fẹ́ kí igbákejì àti gómìnà gangan kí wọ́n tó wá láti ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ṣùgbọ́n tí a máa fi lè wọ́gilé wípé àwọn ò mú èèyàn láti ìlú Ọ̀wọ̀ láti jẹ igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo lásìkò tá a wà yìí ó ní àjẹ́ pé ìṣèjọba ayédàtiwa ó ti fẹ́ da ọ̀rọ̀ rúnú o kò fẹ́ ṣe ìlànà láàrin búre tí ọ̀kan ò gbọ́dọ̀ jù kan lágbọ́nrin ti ọ̀rọ̀ òṣèlú wọn ní àwọn gba ayédàtiwa lámọ̀ràn ni láti gùnlé àwọn ìgbésẹ̀ èyí tí yóò mọ mú kí ìlọsíwájú kó mọ̀ wáyé ní ìpínlẹ̀ ọ̀hún tí yóò sì fa àlàáfíà àti ìṣọ̀kan wáyé ní ìpínlẹ̀ Ondo bákan náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ o ní àwọn ẹgbẹ́ kan náà ẹgbẹ́ àwọn Yorùbá kan tí àwọn pe orúkọ ara wọn ní the Yorùbá Social Cultural Group Federation of Yoruba Consciousness and Culture ó ní àwọn pe ara wọn ó ní àwọn náà fi ìwé kan léde níbi tí wọ́n ti kẹ́dùn lórí ìpapòdà Rotimi Akeredolu tó jẹ́ gómìnà fún wọn nípínlẹ̀ Ondo tẹ́lẹ̀. ó yá ń bẹ̀ eh, IBK nìṣó ń kó tó di pé a padà wá. ajá balẹ̀. ajá balẹ̀. iyọ̀ kékeré tó bá engineering company àǹfààní ńlá tí lélẹ́yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK multi purpose building agara odò ẹja new garage area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí lẹ́gbẹ̀ẹ́ estate tó wà ládébáyọ̀ area olú olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. ajá balẹ̀. yes ìròyìn kan wá láti ìpínlẹ̀ èkó níbi tí lójú ìwé kẹfà ìwé ìròyìn the punch níbi tí ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkó tí wọ́n ti rọ gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà àti àwọn èèyàn tí wọ́n jẹ́ olóṣèlú fún ọdún 2023 wọ́n ní kí wọ́n tètè gbé gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ lọ́dún 2023 ń ká gbé sẹ́yìn láti lè ní ìpinnu àti àlá tó ń ti àfojúsùn kí èkó kí ó lè bá a jáde dáadáa lọ́dún 2024 sí ipò tó nítumọ̀ tó lápẹ̀rẹ̀ ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó Victor Collinius Ọ̀jẹ̀lábí náà ló sọ̀rọ̀ ọ̀hún tó sì pé ìpè ọ̀hún níbi àtẹ̀jáde àti àtẹ̀jíṣẹ́ fọ́dún tuntun nínú ilé ìjọsìn lọ́jọ́ Sunday àná nínú àtẹ̀jáde rẹ̀ níbẹ̀ ni Ọ̀jẹ̀lábí ni ó ti ṣàlàyé pé ọdún 2023 ti lọ nínú ìtàn ó ní a sì dúpẹ́ lọ́wọ́ Olúwa o wípé ó tún mójú wa rọ́dún 2024 nínú àlàáfíà àti ara tó pé ó ní òun wá ṣàdúrà fún elédùmarè ọba pé kó léwájú wa nínú ọdún tuntun tá a wà yìí sínú àlàáfíà àti orere tó pé ó ní ẹ̀yin ará èkó mi my dearly Goshen's ẹ̀yin tèkówó èjèlè ó ní ẹ̀gbọ́n o ẹ̀jẹ̀ á fi gbogbo tó ti ṣẹlẹ̀ lọ́dún 2023 hùn ẹ̀jẹ̀ á fi sẹ́yìn kọ́ mọ́ ọ lọ ká wá fojú sun nǹkan míì lọ́dún 2024 ó ní ẹ̀jẹ̀ á wípé a ṣe ètò ìdìbò lọ́dún 2023 ó sì lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀ eléyìí tá a fi yan síwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ó ní àmọ́ o a mọ̀ pé nǹkan ó ẹ lọ́wọ́ tá a wà yìí àmọ́ ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ni ó padà dìrọ̀ bí nǹkan bá kọ́ lè dán in ńgbò bá ti ń dojú pé ó ti fẹ́ mọ́ dihun yẹn ó ti fẹ́ yọ náà nu àmọ́ bẹ́ẹ̀ bá ń pé irọ́ ẹ ṣáà ń kánjú ó ní bá a bá kánjú lábẹ́ ẹ gbóná warawara tá a fi láhùn yóò bóyàn láhán o ìdínú tó fi jẹ́ pé sùúrù lèèyàn fi mọ̀ yọ sẹ̀lẹ́kù níkọ̀ọ̀kan ojú ìwé kẹfà ìwé ìròyìn the punch tó jáde lówùúrọ̀ òní. lórí bí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ṣe ń digbádì agbọ̀n wọn kúrò lórílẹ̀-èdè yìí tí wọ́n sì ń gba àwọn orílẹ̀-èdè míì lọ nílẹ̀ òkèrè tí wọ́n ń pè ní japa. Hmm. wọ́n ní ọ̀rọ̀ òyọ ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè nàìjíríà náà sílẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ ẹni tó ń wá jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ àwọn tí ó jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó níbi tí wọ́n ti máa ń ṣe àyẹ̀wò lọ́lọ́kan òjọ̀kan ìyún Medical Laboratory Science Council of Nigeria ó ní òun náà ti sọ̀rọ̀ onímọ̀ ìṣègùn òyìnbó tó sàn ẹ̀ ọ̀bọ̀ ó ní àwọn tí ó jẹ́ science laboratory scientist tí wọ́n ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ wọ́n ti lé ní ẹgbẹ̀rún mẹ́wàá lásìkò tá a wà yìí o wọ́n ní ṣùgbọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tòun ti ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ìjọba tí mójútó ètò ìlera lórílẹ̀-èdè yìí ó ní àwọn náà ti ń gbé ìgbésẹ̀ akin láti mójútó ìṣòro ọ̀hún wọ́n ní bàbá ní kàkà ní méní méjì lọ́dún 2023 nìkan èyí o àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera ọ̀hún ẹgbẹ̀rún mẹ́rin àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mẹ́rin òun náà ni wọ́n ti kúrò ní orílẹ̀-èdè yìí wọ́n wá ní títí di àsìkò tá a wà yí ẹgbẹ̀rún mẹ́wàá ó ní àpapọ̀ gbogbo wọn tó sì tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ dáadáa wọ́n ní tá wò ó àwọn ìṣòro lọ́lọ́kọ̀ òjọ̀kan táwọn èèyàn wọn tí wọ́n ń ké tantan rẹ̀ kó tó di pé wọ́n di gbádìí agbọ̀n wọn fi ṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lẹ̀ tí wọ́n sì tẹkọ̀ létí lọ sí àwọn ilẹ̀ òkèrè òun náà ni pé ẹlòmíà ní òun fẹ́ lọ fi ìmọ̀ kún ìmọ̀ sí i ní ilẹ̀ òkèrè ẹlòmíà ní òun tún fẹ́ lọ wá ẹ̀kọ́ kan kún ẹ̀kọ́ míì nílẹ̀ òkèrè yìí <laughs> sí ilẹ̀ òkèrè pé àwọn tó ń wábi tó tún dáa tó rọ̀ ṣọ̀mù dáadáa tó ń lọ láti lọ́ọ́ mọ́ fi páálí àwọn ṣiṣẹ́ wọn níbẹ̀ bá sì tún bí ẹlòmíì yóò ní ẹ mẹ́tọ̀ orílẹ̀-èdè nàìjíríà mọ̀ sí ń dídà sí ń dìdò ó mọ̀ ló mọ̀ jẹ́ káwọn ó mọ̀ gbọ́n páálí tàwọn táwọn tètè gbé ẹrù àwọn o lápá ìyapa lọ sílẹ̀ òkèrè wọn lẹ́lòmíà ní kò sí àwọn ohun ìgbáyé gbádùn kankan lórílẹ̀‐èdè yìí ẹlòmíà á tún sọ̀rọ̀ á ní ẹ̀ àwọn irinṣẹ́ táwọn èṣiṣẹ́ náà dà bíṣẹ́ ọ̀hún bá tiẹ̀ délẹ̀ kò sí irinṣẹ́ kankan tó kàtó fáwọn láti fi ṣe iṣẹ́ wọn ní ṣùgbọ́n ìjọba àpapọ̀ ní òun ti ń gbé ìgbésẹ̀ ọ̀tun láti ṣe àgbéyẹ̀wò ọ̀tun lórí owó oṣù òṣẹ́ tó kéré jùlọ kí àyípadà ọ̀tun kó dé bá a àti gbogbo àwọn ohun àjẹmọ́nú kọ̀ọ̀kan eléyìí tó máa ń tọ́ sí àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera láti lè jẹ́ kí kóríyá ọmọ wà fún wọn wọn níbẹ̀ gẹ́gẹ́ ìjọba àpapọ̀ ní òun tún ti ṣetán láti ṣiṣẹ́ lórí àwọn ibi táwọn èèyàn òun tún wa Nàìjíríà ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ìjọba tí mójútó ètò ìlera ní àwọn ti ṣetán àti fọwọ́sowọ́pọ̀ o lójúnà àti tètè gbógun ti ìṣòro èyí tí ń kojú agbọ́nrin ètò ìlera ní orílẹ̀-èdè wa nàìjíríà. ìròyìn kan bẹ́ẹ̀ ń bí tí ó ṣeé ṣe kí ó kan ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ̀n àmọ́tọ̀ bọ́ bá dọ̀sán ẹ mọ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n ní ọmọ kan eléyìí tí ó gbajúgbajà níwọ̀nba lórí ẹ̀rọ ayélukára tí mọ̀ ń ṣe àwọn fọ́nrán kéékèèké láti fi múnú àwọn èèyàn dùn pa wọ́n lẹ́rìn-ín adébùkọ́lá kọ́lápọ̀ wọ́n ní ìyẹn pé ó ti ń bẹ ní àkàtà àwọn ẹ̀ka tí mo rí sí ọ̀rọ̀ tó bá jọmọ́ ti ìwà àbàjẹ́ orí ẹ̀rọ ayélujára National Cyber Crime Center ní ẹ̀ka ìlú iléeṣẹ́ ọlọ́pàá nílùú àbújá kódà wọ́n pé ti ń lọ bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí tí kọ́lápọ̀ tí àwọn èèyàn mọ̀ sí ìyá lárìnlédì tó ti wà lákàtà àwọn èèyàn ọ̀hún ǹjẹ́ kí ni ẹ pín gbè fún bíròyìn ti kọ́ ni o wọ́n ní wọ́n gbé e nítorí pé ó ń tẹ̀lé gbajúgbajà ojú òpó ayélujára kan tí a mọ̀ sí Gistlover media outlet ìwé ìròyìn The Punch ṣàkójọpọ̀ ẹ̀ wọ́n ní Kọ́lápọ̀ ó jẹ́ ọ̀kan lára àwọn alátẹ̀lé Gistlover eléyìí tó jẹ́ pé kí tí Gistlover bá sín pẹ́rẹ́ ó ti dáhùn bó bá wúkọ́ ó ti dáhùn wọ́n ní tó sì tún jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tó jàǹfààní ètò ìrànwọ́ Gistlover lọ́dún 2022 wọ́n ní wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ pé òun nìkan kọ́ o wọ́n ní ẹmu àti òun àtẹnìkan tí wọ́n pè ní nendom dollar wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti tàn wọ́n pé wọ́n fẹ́ gbé iṣẹ́ fún wọn kí wọ́n wá ṣe ìtukọ̀ ètò kan ní àgbàlá àtura agbègbè àgbàlá àtura ńbàdàn pé kí wọ́n wá ṣe ẹ mọ́ ṣe mc àmọ́ ṣe ọyẹ ẹ mọ́ bọ̀ ẹ wá bá wa ẹ wá bá wa ṣe mc ìnáwó wa yìí wọ́n ní ìníyàn fi tàn wọ́n ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2023 wọ́n ní àmọ́ ńgbà tí wọ́n débẹ̀ wọ́n rí i pé ha MC kọ́ làwọn fẹ́ lọ ṣe o wọ́n gbé wọn lápá ìyáká pé you are under arrest a ní ìwé láti gbé ọ wọ́n ní ẹni tí í ṣe bàbá Kọ́lápọ̀ ìyún Hamidu Kọ́lápọ̀ wọ́n ní ló ṣàlàyé pé wọ́n gbé ọmọ òun torí pé ó jẹ́ alátẹ̀lé Gistlover tí wọ́n sì ń fi ẹ̀sùn kàn ó ṣàlàyé pé ọ̀nà tí wọ́n gbàgbé òun kò bá òfin mu àti pé ẹ̀ṣẹ̀ kí ló ṣẹ̀ gan-an tí wọ́n fi gbé e tí wọ́n sì tì mọ́lé láti bí ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ní ọ̀dọ̀ òun lọ́mọ òun gbé kò sì fijọ́ kan ṣe nǹkan kan tí ó ṣe kò gbalé àgbàdàgbà tábà pé ń ṣe nǹkan kan táwọn ọmọ gbogbo òòṣà tí ń ṣe lódò ní làbẹ́làbẹ́ àwọn mọ̀ ń pa ẹ̀ torí pé àkàtà àwọn ní ń gbé kò sì hùwà àbàjẹ́ kankan rí táwọn rí àbí kó hùwà nǹkan kan tí ó lè wàá mú kí iléeṣẹ́ ọlọ́pàá ó gbé kí wọ́n sì ti mọ́lé lọ́nà àìtọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta àwọn òbí Kọ́lápọ̀ wọ́n wá ń fi àsìkò yìí ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ pé ẹ dákun ẹ gbà wá o wọ́n gbé ọmọ yìí látọ̀sẹ̀ mẹ́ta wọn ò dájọ́ ẹ̀ wọn ò pé n tó ṣe rèé wọn ò sì filẹ̀ láti ìgbà náà ìròyìn ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí. jẹ́ mú eléyìí náà ní belenja iléeṣẹ́ hmm, hmm. ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ni ẹ ti fi páńpẹ́ òfin gbé àwọn ẹ̀rù jẹ̀jẹ̀ alọ́kólóhunkígbe mẹ́ta kan léyìí tẹ́ ń domi àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún láàmú láti ìgbà díẹ̀ sẹ́yìn tí wọ́n sì ti ń tọpasẹ̀ wọn wọn ní ní kò pẹ́ kò pẹ́ yìí òun náà ló jẹ́ wípé wọ́n ṣe àkọlù sí ẹnìkan tó jẹ́ awakọ̀ ní agbègbè ọ̀rẹ́gùn ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì tún jí gbé lọ wọn ní gẹ́gẹ́ òun náà ni wọ́n tún gba owó lọ́wọ́ arábìnrin kan owó tó tó mílíọ̀nù mẹ́ta náírà kó tó wá di wípé ọwọ́ òfin ṣìkún àwọn ọlọ́pàá ó ṣe bẹ́ẹ̀ ó tẹ̀ lẹ́yìn iṣẹ́ àkànṣe táwọn èèyàn náà ti gbé kalẹ̀ láti máa fi mú fínlẹ̀ kiri máa wá àwọn olubi ẹ̀dá ọ̀hún wọ́n ní wọ́n tún gbẹ̀mí ẹnìkan náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tèmítọ́pẹ́ ní inú oṣù kẹjọ ọdún tá a wà yìí ó ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá bá ní àá ó hmm. tó gẹ́ ẹ̀ ní orin tí wọ́n kọ sí hmm. ọ̀rọ̀ àwọn adigunjalè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wọ́n ń digunjalè wọ́n sì tún gbẹ̀mí àwọn èèyàn àmọ́ níbẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè àti iṣẹ́ takuntakun táwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ti hàn ṣe pé wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn olubi ẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Hmm ọjọ́ ti re bí àná lórí àjà àbálẹ̀ fún tòórọ̀ òní mayor Isaac Brand ti wọlé dé tuntun tuntun fọdún tuntun ẹ túmọ̀ wípé àwọn èèrà kankan débi tí èyàn ò tún wá he èyí tí ọlọ́mọnú á pàdé láago mọ́kànlá àtẹ̀mí àtẹ̀yìn lórí lágbo òṣèré títí ìgbà náà ń kọ́ Adésínà Òkìkíọlá lórúkọ tèmi. akọ ọdún Ramat Kájọlá Ọlánrewájú ló kọ mi. Uncle Dentist, what are cavities and how does Colgate protect my teeth from cavities? Does it use Kung Fu? <laughs> no, dear. Most tooth pains are caused by tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Yes, cavities! Colgate is recommended by the Nigerian Dental Association. Fresh 105.9 FM, your feel good radio. Turn down for what? What's up? It's your boy Lil New music is on. Your ears are going to get awakened by the sounds of Fresh 105.9 FM, your feel good radio. as the